No, ní orí question tàbí béèrè tẹ́lẹ̀ nípa pos àti ìtẹ́ ti explain bẹ́ẹ̀ bí ìtẹ́ explain tẹ́lẹ̀ ni pé ẹni tí ó bá mú pos káàdì lọ sọ́dọ̀ ẹni tó fi gba owó tó ń tọ̀ wá fi owó lé lórí pé ilé yẹn ìpè ó jọ kọ́ọ̀dù pẹ̀lú bóyá ìjọ kọ́ọ̀dù yẹn tá a gbẹ́ ni o gbọ́dọ̀ gba nǹkan kan lórí ẹ̀ so ilé ẹ̀ láti yanjú tẹ́lẹ̀ so èyí tó wá wà bẹ́ẹ̀ ni ìtí ìyẹn fẹ́ save ìyẹn lówó ó ní káàṣì lọ́wọ́ ṣùgbọ́n kò lè lọ sí báńkì àbí kò tẹ̀ sí báńkì ní àtòsí mi ó wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe pos so ó kó káàṣì fún un ó ti ní iye tí wọ́n jọ lórí iye tó fẹ́ save yẹn bóyá lápẹẹrẹ bóyá ten thousand naira wọ́n yọ bíi two hundred naira lórí ẹ̀ láìpẹ́ tó bá kó ten thousand naira fún wọn nínú kó bíi two hundred naira lè yóò jẹ́ ten thousand naira two hundred naira so wọ́n yọ two hundred naira lórí ẹ̀ bíi owó iṣẹ́ ẹ̀sìn wà bí wọ́n ṣàyọ lórí ẹ̀ wọ́n bá save ten thousand naira pé kí ni hókùmù ilé ṣé ṣé yóò lọ bá mi yóò lọ bá one pound ṣẹ̀fẹ̀ sí àkáǹtì ẹ̀ yóò ṣe ìfẹsẹ̀ àkáǹtì tó tọ̀ náà níbẹ̀ náà níbẹ̀ ṣe òun ti lówó lákàǹtì ní àkáǹtì báǹkì òun ti lówó lákàǹtì yóò kàn transfer ten thousand naira sí àkáǹtì tó tọ̀ ní ojú ẹsẹ̀ níbẹ̀ náà. so ẹnìyẹn ò fún lówó kókó bá wọn ṣe ìfẹsẹ̀ àkáǹtì wọn so that wọn wà lọ sí báǹkì wọn náà bá ṣe fẹ sọtì so that àkáǹtì tiẹ̀ ní ó ṣe fẹ sí. yóò káṣí ẹ̀ sì máa wà bẹ́ẹ̀ kìí pé yóò lọ síbi nǹkan tó bá di kówó fún un òun ti náwọn owó ní àkáǹtì tiẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ yẹn òun ti náwó lákáǹtì tiẹ̀ tó tó ń dọ̀bà di kówó fún un láti inú àkáǹtì tiẹ̀ yóò kàn transfer iye owó yẹn sí àkáǹtì ẹni tó ní kó bóun transfer yóò dẹ̀ gba owó lórí ẹ̀ bíá two hundred naira bí owó iṣẹ́ tì. ara ìtótó wà níbẹ̀ ni pé tí eléèbẹ̀rẹ̀ pé kò kì í ṣe gbogbo bí náà ti máa ń sábà gbó oníkékèèyàn fi rajà bí àyàn fẹ́ rajà nísìnyí most bí lẹ́yìn àwọn ibì kọ̀ọ̀kan bí àwọn tí ì ṣe ṣọ́ọ̀pù tó tóbi àwọn yẹn náà máa ń jáwó lórí ẹ̀ bọ̀tà àwọn yòókù náà wọ́n sọ pẹ̀lú wàdàṣe pé wọ́n máa ń já ṣùgbọ́n àwọn ti kà sí ara e, e, nǹkan táwọn ń ṣe fún kọ́sítọ́mà wọn wọ́n ní pé kéèyàn fi rajà ní bíábí supermarket àbí ṣọ́ọ̀bù àbílẹ̀ epo so kéèyàn kàn fi ra nǹkan ten thousand naira wọ́n jà ten thousand naira wọn ò ní já omi ṣùgbọ́n àwọn ṣọ́ọ̀bù kéékèèké kan wà lẹ́gbẹ́ tẹ́ bá ra nǹkan tẹ́ bá fẹ́ rajà bíi ten thousand naira wọ́n jà àwọn yọ tó bá jẹ́ pos lẹ́lò àwọn yọ fifty naira lórí ẹ̀ o tí wọ́n bá ẹ̀wọ́n fẹ́ fi rajà jẹ́wọ́n fẹ́ fi rajà ní supermarket pàtẹ́jú abilé epo mẹ́rin àti ẹ̀fẹ̀ sanwó. bẹ́ẹ̀ so wọ́n jà fifteen naira ní orienti nps. bẹ́ẹ̀ ló wọ́n sọ pé báńkì ló jáwé lọ́dọ̀ àwọn ṣùgbọ́n eléyìí most àwọn tó jẹ́ iléeṣẹ́ ńlá àbí tó tóbi àwọn ìsábà ṣe lẹ́yìn àwọn ṣọ́ọ̀bù kéékèèké bẹ́ẹ̀ tó kàn ta nǹkan lẹ́gbẹ̀ẹ́ lé àbáwọn. àwọn kẹ̀sẹ̀ kẹlẹ́tàn fẹ́ ṣe àwọn ti kà mọ́ ara èrè táwọn ara nǹkan táwọn ń ṣe fún àwọn kọ́sọ́mà. iye tí n tẹ́ kí kọ́sọ́mà san. àwọn làwọn ò bá san. àwọn ti sọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kàn ṣe dáadáa fún kọ́sọ́mà. bẹ́ẹ̀. سمع الحمد لله والصلاة والسلام على كمان أكمل من المرسلين وعلى آله وصحبه أجمعين وعلى أهل الجنة أمين بعد nípa ìbéèrè tí àkọ́kọ́ àti

kan tí a fẹ́ sí so irú eléyìí tọ́jọ́ ọlẹ́mìíràn lọ òun náà ni pé èèyàn bẹ̀ níṣẹ́ èèyàn bẹ̀ níṣẹ́ ní ojú ṣoṣo tí so that tí wọn bá sì bẹ̀ yàn ṣe pé kọ́ bá yàn ṣe kan èèyàn ni pé èèyàn bẹ̀ pé kó tọ́wọ́ kálà nípa yẹn ẹ̀ tọ́wọ́ kálà ánì ìlẹ́sẹ̀rọ̀ wákìlà náà ìyẹn kó bá ń ṣe nǹkan tí a fẹ́ ṣe so ti yẹ wá pé ìyẹn kó kó bá pè bá mi bá bá mi sí fowó sí báńkì mo sì jọ mi so ti yẹ ọ̀rọ̀ kára sì rèé tí a bá fẹ́ báyọ̀ ṣe nínú kọjá tó tọ́ lọ́nà nínú kọjá ìwọ̀n pé kọjá tó tọ́ kọjá lọ́fẹ̀ẹ́ nínú kọjá kan ó gbòòrò lórí ẹ̀ tọ́ba yẹ pé ti ọ̀fẹ́ ni so kò ní jòwó kò ní ìdíkò gbòòrò lọ́wọ́ yìí pé ìgbà tí wọn bá rìn yàn ní iṣẹ́ náà nìyẹn yàtọ̀ sí nítorí pé pos ní pé lágbádá náà lọ sí báńkì pé ẹni ṣe fowó yìí lọ fún mi sórí ẹni ṣe lọ sákàtì ah, àwọn ọba yẹn lọ àbí ẹni sọ pẹtọ èyí ò lè lọ ìrora yẹ o àbí ẹni kadì yẹn lọ fún ẹni bá yẹn lọ wọn bá yẹn ṣe fowó sí báńkì ṣùgbọ́n wọn kò ń ráyàn àbí wọn ti ráyàn wọn lọ sí fowó sí báńkì so wàkálà àwọn ọ̀sẹ̀ wọn kàn kankan lóko ọwọ́ ọ̀sẹ̀ kìíní fún fún tọ̀ ni dípò ń tọ̀ so that tó bá ṣe lọ́fẹ̀ẹ́ mi tó bá ní ntí ẹran àwọn olè ṣe lọ́fẹ̀ẹ́ pé kìíní so that at least àwọn fásitì wọn lẹ̀ báwa bó ṣe ṣẹ́jú mẹ́wàá náà ni wọ́n fi ní lásìkò àsìkò kan náà so wọn ó dúró lórí dídọ́ bíbọ̀ yàtọ̀ sí owó ọkọ̀ owó ọkọ̀ wọn bẹ owó lọ́wọ́ kàtàkùn so ó ti ẹ̀kẹ́rẹ́ jù yóò sàṣàn lọ ọkọ̀ tó bá dé pé òun fẹ́ ṣe òun fẹ́ òun ní dómọ́tò rẹ̀ lọ àbí òun gbé kangun rẹ̀ lọ àbí òun sì ní mọ́ wakọ̀ látàpọ̀ rẹ̀ ó kéré jù yóò sàn ọkọ̀ wọ́n sọ pé àyàtọ̀ ah, sí ọkọ̀ gánà òun gbé owó ṣẹ́ ó ti di wàkálà nǹkan bá ti jára ó ti di jára nìyẹn ó ti so that àwọn tó ń bẹ lórí jára ni wọ́n tọ̀ bá kọ̀ lórí ẹ̀ so lórí eléyìí lábàfọ́jú eléyìí wò sí agbègbè ìbéèrè yìí so èèyàn kò ní sin tí kò sin tó bá mi kò sí máa dọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tó hàn sí mi so ti yé so àti nínú ìgbà àti dáhùn síwájú torí pé ọ̀dọ̀ ilé ìtasọ síwájú yẹn náà ìbéèrè náà lọ́wọ́ ń jọ yẹn ìbéèrè náà lọ́wọ́ ń jọ yẹn náà láfi ṣàlàyé wọn mo sì sọ fún wọn pé irú ìbéèrè náà ti wáyé ní àwọn bí ọdún mélòó kan kọ́dà tuntun wa ní kó wáyé níjà tí a dáhùn ìbéèrè ti èyí tàdáhùn síwájú nípa mu'amala kan tí wọ́n fi pos ṣe àbí náírà kan náà àwọn ànúwà mu'amala tí wọ́n fi pos ṣe sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ díẹ̀ tó pọ̀ ọ̀sọ̀rọ̀ nípa ti àwọn tó dẹ́jẹ́ bí usul tí ó tàjà lábà pos mu'amala pẹ̀lú pos yìí ń dùn nínú ẹ̀ náà ni ta sọ nípa ìjárọ̀ alqarb alhiba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so lọ́sọ̀ pé nǹkan jọ di tọ́wọ́ akọ́bùsì dùn ní ìyẹn nípa tọ̀hún nìyẹn o bá má sára tọ̀hún náà ní pé kọ́ńdò so tí wọ́n mẹ́rin sọ lẹ́yìn pé àti mẹ́rin kan náà lọ nípa ìjára ní kúkúrú náà so nínú tí a sọ ń jọ náà nípa ọ̀rọ̀ nípa ìjára yà so that kásì ìsìtẹ̀jáwò rẹ̀ sẹ̀tẹ̀rọ̀ ẹ̀ bíi pé etí ó jọ níbí nípa ìlú ìjára tààrà sẹ́mẹ́rin kan jọ sí iná nílé so bí àti iṣẹ́ tó fẹ́ ṣe yẹn iná nìyẹn fún lówó rẹ̀ pé iṣẹ́ tí mo bẹ̀ pé ọ̀dọ̀ bá mi ṣe fowó sí báńkì wọ́n fún ọ ní two hundred lórí ẹ̀ o àbí one hundred lórí ẹ̀ o àbí fifty naira lórí ẹ̀ o àbí ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n láti mọ iye tí òun ó fún àbí tí ó gbà gẹ́gẹ́ bí ìyẹn láti mọṣẹ́ tí yẹn bẹ̀. gẹ́gẹ́ bí ti máa ń bẹ nínú ìjárọ̀ ẹni tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún kókó ṣiṣẹ́ kan yóò láti máa ṣe tó ń ṣe pín kádùrú ṣẹ́wọ̀n kàkà bá ń sọ ètí ó ṣe àti sọ tí wọ́n máa fi ṣe tàkìdérò iṣẹ́ ló jẹ́ pẹ̀lú sàát mi ló jẹ́ pẹ̀lú àyà mi òyà mi ló jẹ́ pẹ̀lú sọ ibi alásọ́síwájú ẹ̀hẹ́ so ó láti mọ̀ iye tí ẹni tó ṣiṣẹ́ náà dá ó láti mọ̀ sẹ́yìn. so that eh, bẹ́ẹ̀ náà ni èyí tó bá parí iṣẹ́ rẹ̀ yóò tó gbowó tí a bá parí iṣẹ́ ní tó bá ṣe ń bẹ̀ wọ́n bá tọ́jú pé ìjà rẹ̀ bá mi yóò gbowó òdiwọ̀n rẹ̀ tí àwọn alùpùpù ṣe tàdídù iye tí ó lè gbà lórí níwọ̀n bá ń tó ṣe níbi iṣẹ́ náà ṣe ó ń yé wa so ṣùgbọ́n ní nípa ọ̀rọ̀ tí poc ta sọ pé tó jọ náà ní ìjárọ̀ nítorí màsí pé tó wà ti ṣe kí ní ẹ̀ta bá ṣe tán náà ní òfin lówó àbí so a rí pé tó jọ jù náà ní ìjárọ̀ kọjọ eh, kọ́ọ̀dù lọ́dọ̀ so ọjọ́ yàtọ̀ sí àkọ́kọ́ ọlọ́ọ̀bọ̀lọ́ tó ní ìmọ̀ torí pé dára fi abájọ kọ́ lọ́rọ̀ pos tí èèyàn sọ fẹ́ náà ni pé wọ́n fẹ́ fi ten thousand ẹ̀ lábá ní sèfẹ̀sì báńkì àbí ládájá ń lo bàbá mi self ten thousand bank sotí àbí mo fẹ́ self ten thousand lónìí six bank ìyẹn kò sí lọ́wọ́ mi sí lápèjúwe àtàlẹ́gbẹ́ nítorí so báńkì ó sì lọ sí pé kí wọ́n bá nìtọ̀ kí wọ́n mọ́wó lápò ara wọn fún ọmọ tí wọn dàn kí wọn mú kó lọ́dọ̀ wa èyí tẹ̀wé lẹ́fẹ̀sẹ̀ pé ẹ̀ fún wọn láṣẹ dàn wọn mú lápò ara wọn tó bá kún fi close so náà ní safe àwọn bá ní safe so tẹ̀ fún olówó ń padà ṣùgbọ́n ẹ̀ fún olówó ọkọ̀ tó wọn wọ̀ lọ́wọ́ àbúrò tó wọn rà sí nǹkan gan àbí owó pé wọn fásitì lẹ̀ ọ̀tọ̀ nìyíyàn sọ tiẹ̀ ṣe àpẹtí wọn bá ṣe ẹ̀ lásán kí ló jọun ẹ̀bẹ̀ ń sẹ́ni àbẹ́yà yín lọ́wọ́ èwo ló jọjù náà. ṣe máa kó fún ẹ̀bẹ̀ ń ṣe pé ó ní gbàtẹ́rẹ́ pàṣẹ lẹ́ẹ̀ ní ṣe ń sọ̀kọ̀tọ̀ ṣé òun ní owó tí wọ́n fún un tí wọ́n lọ lè bá ń ṣe náà lọ́wọ́ dà padà but ẹ fún un ní owó tí wọ́n fi wọkọ̀ àbúrò pé owó táìmù tí wọ́n lò lọ wọn ò lè ṣe lọ́fẹ̀ẹ́ fún yín sórí kò ní ṣe pẹ̀lú owó tó yà yìí kò sí pẹ̀lú owó tó yà yìí sótú kí ni tó jọ ẹ̀jẹ̀ àrà lọ́jà àdúkàr náà sódà sódà tí tó jọ jù nípa ẹlẹ́yìn so àwọn àgbàdo àgbà tó ní ìmọ̀ so. ti ti kí wọ́n fi so ẹ̀yẹn tí owó tí wọ́n tí wọ́n bá sẹ́wọ̀n lára nǹkan tí èèyàn ra nǹkan ní gbé wọn wọn so mo rò pé àwọn owó tí wọ́n ń gbà owó kàdámàtì owó kàdámàtì pé ẹ̀ tí wọ́n bá yàn ṣe iná ní tí wọ́n já lọ́wọ́ ẹni tó ní tó gbé tó fi pé ẹ̀ sanwó sótìyẹ ẹ̀hẹ́ so. so ọjọ́ èèyàn ṣe rẹ̀ pọ̀ ní ìlú so àbí wọn ṣe ra nǹkan ní ìlú ní supermarket ní ìlú àbí nǹkan náà ní so that so ohun tó hàn sí mi náà ni pé kò sí nítorí burú bẹ́ẹ̀ so ti wọn àbàlà tí wọn ní ìmọ̀ náà wọn yàtọ̀ sí kọ́ńdù gidigidi tó kò sí tó jẹ́ mọ́ ìlú bẹ́ẹ̀ so wọn àbàlà tó ní ìmọ̀ náà nǹkan yẹn náà náà. báwọn nípa àwọn àwọn iléeṣẹ́ ńláńlá tí wọ́n sọ pé kí wọ́n máa sọ̀rọ̀ àwọn eléyìn bí tí èèyàn lẹ́tọ̀ọ́ láti ṣe fún wọn láti fún wọn ní wọ́n sọ pé kí wọ́n fi ilẹ̀ ní àlùjọ so láti pé káwọn fi ṣe dáadáa sáwọn kọ́sítọ́mà wọn so eléyìn wọn pè ní alẹ́sán ìlàlọ́mà ìlàzàbáyìn ìlàzàbáyìn so táwọn bíi company man ṣe àbáwọn oníṣẹ́ lọ́wọ́ tọ́jú pé kí wọ́n ṣe dáadáa fún sí àwọn tó jẹ́ bíi customer láti kí wọ́n máa fi fọkàn wọn mọ́ra àti láti pé kí wọ́n fi ṣe takoya muhammadu àti bẹ́ẹ̀ dára àwọn sọtìyẹ sọ̀rọ̀ náà ní lẹ́yìn wọ́n ńlá èèyàn náà máa pẹ́ tọ̀rọ̀ ní pé kí wọ́n jọ surface lára yẹn àbí so mark ló dẹ̀ ní àbí so bàtà wọn lọ gbé nǹkan fún yàn pé ètò wọn fi san fifty naira àwọn abáyà san látàrí pé muhammadu ti ń bẹ láàrin pẹ̀lú wọn so ọlọ́run àbálọ tó ní mọ̀ ẹ̀rọ kò sí tó bá dùn gẹ́gẹ́ bí tó hàn sí mi ọlọ́run àbálọ tó ní mímọ̀ náà. ìsàkùn lọ sọ ní abẹ́ abẹ́ ìbéèrè yẹn kan ni mo ti fẹ́ béèrè lè kò tí ì kan ìbéèrè mi lọ́nà tó bá fi lọ jẹ́ pé àwọn ibi ti ń rajà yẹn tá a fẹ́ fi pọ́s sanwó yẹn hmm. ó tún ní Eh, commission tí ó gbà lọ́dọ̀ látọ̀dọ̀ báńkì látara pé bí ìgbà tí ẹnìyẹn ń bá báńkì ń bá báńkì tajà ni so inú owó tí báńkì ọmọ já yẹn tó bá fi lọ já sí pé òun náà tún ní commission tí wọ́n fún un látara yìí. ẹ̀yìn pé ìpìlẹ̀ ni pé nítorí àwọn báǹkì náà ń ṣe téèyàn bá fẹ́ lọ gbowó lóyún bíi atm míì tó yàtọ̀ sí bíi ti báǹkì yẹn wọ́n lè sọ pé lórí ten thousand fápẹ̀rẹ̀ wọ́n já fifteen naira so ẹni tí lo pos lọ́dọ̀ ẹ̀ yẹn báǹkì oríṣiríṣi òun ni wọ́n gbé pos fún ọ kì í ní atm dẹ̀lẹ́ yẹn lè lò ń bẹ̀ so indirectly ń bá báǹkì yẹn náà tajà ni so tó bá fi lọ já sí pé báǹkì yẹn tún ní commission tí wọ́n fún un. ní àtàrà báńkì ó fún lówó yóò dẹ̀ tún gba owó ní ọwọ́ ẹni tó fi pọ́s rajà lọ́wọ́ rẹ̀ so ọ̀nà méjì ló ti di tí ó gba. màámúlà láàrin ẹ̀ pẹ̀lú báńkì oníṣe pẹ̀lú tèèyàn dọ́ pé oníṣe pẹ̀lú owó tẹ́ kí n san fún sábìsì owó sábìsì tẹ́ kí n san kò ní ṣe kò ní ṣe pẹ̀lú ẹ̀ tó tiẹ̀ màámúlà àrùn àti báńkì kò ṣe pẹ̀lú ẹ̀ ẹni tó yẹ pé kàtàkùn bá ti pé irú ń tọ̀ tó bá pé muhammadu àti wọn bá báńkì ṣe ìbá bá wà ń bẹ ẹ̀yìn ni pé sòkò dá ìbọn tó yẹ pé muhammadu àti kò sí rìbá ń bẹ tó yẹ pé wọ́n já èèyàn sanwó tó yẹ kéèyàn san ẹ̀dọ̀ sọ́ọ̀lì kan bá ń ṣe iṣẹ́ kan bá ń ṣe kò sí tọ́ka yàn pẹ̀lú wọn àti nípa tí wọn gbà lọ́dọ̀ báńkì nípa sórí káàní nǹkan tó pa wọn àti báńkì papọ̀ sótìyẹ ẹ̀ náà bọ̀dọ̀ tó lẹ́yìn ṣe lórí pos náà lórí pos náà lẹ́kùnlá tí èèyàn bá fẹ́ ra epo nísìnyí èèyàn ti èèyàn fẹ́ epo three thousand ibi epo yẹn wọ́n ti sọ pé it's either you pay with cash or you use your POS èmi ń wò pé fifty naira léèyàn tó ń san lé yẹn léèyàn tó ń san lé yẹn because wọ́n credit ilé epo yẹn directly ní àwọn àti lo POS yẹn so it's like kí ẹ fún ẹni tó fún wọn ní three thousand àti ẹni tí mo lu two years náà the same thing so me i'm now paying more by having that fifteen years. ọ̀sẹ̀ bí wọ́n ti fi sẹ́wọ́n wáyé náà ṣe tún àbátan ṣe ebi xadama kan bẹ xidima kan tí wọn bá ń ṣe wọn bá yín náà ṣe tí wọn bá tán náà ṣe. àbí òsín náà. ó wà sódà tá lónìí wọn dúró xidima àbíkọ ẹ̀kan dodo ní àwọn bàbá ṣe ẹ̀yán lè dúró àbí òun dúró. náà. ẹ gbó. ìsọ̀rọ̀ rí dàmí ilé ní ìsọ̀rọ̀ ọ̀dọ̀ rí dàmí. tí wọn náà bá ti ní cash tí wọn bá ní cash tí wọn san cash tí wọn náà wá fi period san at least fifty naira tí wọn san òun sọ ọba ọ̀la pọ̀ ẹ̀yìn tó lè ṣe kọ́lá bẹ́ẹ̀ fẹ́ra gbogbo wọn san tó fi lọ sọ́tì ẹ̀ so service kan bá xidma kan náà bá wọn náà ṣe látara pé kò sí cash lọ́wọ́ ẹ̀ kò sí cash lọ́wọ́ ẹ̀ sọ́tì àbí ọkàn àbí kìnìún àbí kò ní kàkà tí ọkàn tí kò ní kàkà tí ó jẹ́ bí hikma tí wọ́n ṣe fún látara pé ó fẹ́ sanwó. so tí tẹ́lá sọ bẹ́ẹ̀ adẹ́kùnrin bẹ́ẹ̀ ní bá nàjà lọ́wọ́ ìtẹ́lá tó káṣí fún un ọbẹ̀ níta bá ti rajà lọ́wọ́ àti bá kó káṣí fún ẹ hẹ́pù ẹ̀ nù àdé ẹ̀ràn lọ́wọ́ mi tẹ́ ẹ bá ti bẹ́ẹ̀ kó káńkọ́ ẹgbẹ́ kó ń lẹ pé káṣí ẹ̀dùn mẹ́rin tẹ́ ẹ̀rín tẹ́ ẹ̀rí káṣí ẹ̀rín tẹ́ ẹ̀rí káṣí tẹ́ ẹ̀rí káṣí lọ́wọ́ àbí tẹ́ ẹ̀rí lọ́dọ̀ báńkì àbí tí wọ́n ti báńkì ti close tí wọ́n fi tó àìsànwọ́ tí wọ́n kàn án ní fifty naira owó khidma sóyè làwọn bá so àwọn wọn ò wọn ò help yín àbí naam so that n tó jọjú n pé kì í ṣe pé nǹkan tó tọ́ nílé yìí so ó yàtọ̀ sí kìnnìún so nǹkan máa ń fojú jọra wọn jẹ́ mi but ṣé farco ń sẹ́rí kò pásítọ̀ kí èèyàn fẹ́ ti kan wé nǹkan kọ́ má ní níbi tí wọ́n ti papọ̀ ṣe àbí káwọn kan tó yẹ pé ó jẹ́ bí òṣòro ìpìlẹ̀ tí ẹlẹ́sìn nǹkan jọ kọ́ má níbi tí wọ́n ti papọ̀ tí ọ̀bá níbi tí wọ́n ti papọ̀ rárá kò sáǹfààní bẹ̀rẹ̀ rárá ni ọ̀nà ńlá káyọ̀ ní ṣe bẹ́ẹ̀ so ṣùgbọ́n nǹkan tó bá súnmọ́ jù ẹ fún ní ìdájọ́ rẹ̀ kò sí pásítọ̀ rẹ pé ọdún kan tó jẹ́ ìpìlẹ̀ tí ẹlẹ́sìn nǹkan jọ kí wọ́n má níbi tí ó ti yàtọ̀ sí nǹkan tí ẹ fẹ́ fi jọ̀hún tó bá jẹ́ pé ẹ fẹ́ kó yàtọ̀ rárá kò sí aṣọ kò sí fárẹ́ òní kò sí pilẹ̀ kò sí ẹtúntún nù ẹ̀hẹ́n ń túmọ̀ sí pé làkàna al-mushabbahu ayna al-mushabbah bihi. يعني كان المشبه هو المشبه عينه المشبه به عينه so òun gan náà bá jẹ́ mọ̀ṣábà gangan fún rẹ̀ so nípa kan sọpẹ́tọ̀ kìnìún ládájá dàbí dàbí kìnìún tàbá tí wọ́n sọ pé ládájá dàbí dàbí kìnìún á ti mọ̀ pé nǹkan àgbàdo ń bẹ̀ kí mu ṣàjá ṣàjá àtúwà làkàdá kí akin albasala akin àti ìkàdám kí wọ́n máa wọrí kékeré ni wọ́n máa wọrí kí wọ́n sá máa lọ sọ but kìnìún náà ṣe fàtúmí la wọ́n láwọn ọ̀rọ̀ mi ó sàn ní libda libda ìrùn rọ̀ bí rọ̀rọ̀ báyìí ó ní ṣé ní táwọn agbára ọ̀tí wọn bá sàyàn jọ nínú sifatu asad ó ní pé ó wà abkhar ó wà abkhar bakhr yàní hayawanun bakhir yàní ẹnu rẹ̀ rùn so that tí tí wọn bá fi hàn jọ pé sọ́nù pé ẹnu rẹ̀ rùn. so that tí wọ́n bá ní inú inú kí ni wọ́n ti ń pè inú sèfàtì òun náà ni pé ọ̀gàn ó ní àyàn sígáàtì ìyànjọ́ ó ní pé ó ní germany so bẹ́ẹ̀ náà nígbà wọ́n fi ìyànjọ́ kọ́mọ́r wọ́n máa fòbìnrin jọ kọ́mọ́r wọ́n fi jọ bẹ́dẹ̀rù ṣé àwọn yàtọ̀ síra wọn nígbà kan bọ̀ tí wọ́n pè sọ fèrè ìṣọ́ọ̀kì fèrè fèrè lọ́dẹ́ẹ́dẹ́ẹ́dẹ́ mọ́ra wọn àbí wọ́n fi ìyànjọ́ ìgbìn ń bá obìnrin jọ ìgbín ó jáde ìgbín ṣé ó ní ibi tí wọ́n ti ní tó ti papọ̀ ibi tí wọ́n ti rẹ́ṣẹ́ ṣàbàṣì báwọn náà kàn mí tó yẹ pé ìgbín nìkan ló ní àtà àwọn kàkà tó máa ń fi ń jọ tó wà lábẹ́ ìgbín tó máa ń fi èèyàn jọ àtàrà gẹ́gẹ́ bí ẹ̀ ẹ̀ ń lọ yóò náà láti fi tọ́ra fi hàn háwárò قتلنا ثم لم يحين قتلانا يسرعنا ذا اللب حتى لا حراك به وهن أضعف خلق الله إنسانا حور حور اشتداد شدة اشتداد آه، شدة آه، اسوداد العين وشدة آه، بيضاد بياضها صدت إليهم igbe ẹgbin nìkan ló wà ẹgbà àwọn onímọ̀ sọ́dà pé igbe ẹgbin nìkan wọ́n pọ̀ sí pé ká ọ́kẹ́ igbe ẹgbin nìkan kò síbi tí wọ́n ṣe tọkọ̀rọ̀ tàkọ̀ dàbí fẹ́ ṣùgbọ́n wọ́n fi jọ́ so torí pé mọ̀lá bá sàn bẹ̀rẹ̀ sọ sí ẹ so kì í ṣe pé kí wọ́n bá ní wọ́n fi jùlọ jọ kan bí wọ́n kàn ní ìdájọ́ kan kọjá ìdókòwò gangan nǹkan gangan náà ló bá délé bẹ́ẹ̀ so kò sí asopọ̀ sí fárí kò sí mọ̀ṣábà kò sí mọ̀ṣábà fìbìṣe òye kìnìún sọ sí ẹ ẹ̀sán so wọ́n sọ pé nǹkan al-furuq al-fiqhiyya àwọn kan níbi pé tí ó ń jẹ́ kí ìdájọ́ yàtọ̀ tí farkun bá wà mọ́ afir tí farkun bá wà mọ́ afir sọ́tìyẹ ìyá ni pé tí ó sì yàtọ̀ láàrin ọ̀tọ́ pé ó ní tàfíìr ọ̀nà tó yẹ pé farkun tó ní tàfíìr ni so kò sí nǹkan tó bá nígbà so yóò máa ní ìdájọ́ kan sọ́tìyẹ náà ni gbàtí àwọn pé mọ́sálà tó ń yẹ. tó àwọn nǹkan tó jọ forúkọ forúkọ tó wà láàrin wọn àṣírà so wọn ò fi tọ́ta sí pé láàrin àti láàrin àti kí wọ́n ṣe kìyà sọ̀rọ̀ kọ́dù mẹ́sàlá tó ń yẹ kí wọ́n ṣe kìyà sọ̀rọ̀ kọ́dù fẹ́rùkùn ẹ̀gẹ́ mọ̀ àṣírà so sọ̀rọ̀ wọ́n fi fún mi dàgbà kọ́dù ọmọ àbàlọ́ tó ní ma tẹ́lẹ̀ ó sì rí bẹ́ẹ̀ wọ́n sì pé ó tọ́ ọmọ àbàlọ́ tó ní ma àfi tọ́bárí pé nínú àwọn onímọ̀ tọ́bárí pé lọ́dọ̀ tó fọ́rùkù kọ̀ wá ọwọ́ àmọ̀ àṣír tó sì dáwọ́ fọ́rùkù yẹn so ti yóò fún ní ìdájọ́ mi so nígbà mú bí omi náà bá ṣe wù ọmọ tó hàn sí ní sinmi ọlọ́run bàbá tó ní ìlànà. ṣé a lè fi owó owó o yẹn bá ṣe pọ̀ sí a lè fi ṣe tẹ̀gbẹ́rù bí a ṣe bí kí ẹ pé bẹ́ẹ̀ bí mo ṣe lọ́dọ̀ ẹni tó bá ti tẹ̀ ẹ́ tẹ̀ mí lánàá ps ó sọ pé ní hundred naira mo fẹ́ ṣe mo fẹ́ ra wallet sínú òkè àkàtì wa ni mo fẹ́ ra wallet sínú òkè àkàtì ni ó wá sọ fún mi pé ní hundred naira màá san ten naira two hundred màá san mm, mm, twenty naira. èèyàn lè fi owó bó bá ṣe pọ̀ sí kéèyàn ṣe tẹ̀gbìrú iye owó tí èèyàn fi fún ẹ̀yìn ẹgbẹ́ service charge. service charge. wọ́n fi tàdébí bí ṣe bá ṣe rí náà ni bí ṣe bá ṣe rí náà bí ṣe bá ṣe rí náà ni kẹ́ sọ̀rọ̀ ẹ sì ẹ sì lè ná ẹ sì lè sáwà ẹ lè ṣe kíní kí ẹ sọ̀rọ̀ pẹ̀tọ̀ sinɛ bɛɛ la dɛsɛ fɛn ɛn tí ba ma blɔk wo fifty fifty uh, twenty ata tí wọn tati tí wọn tati ata sí fifty ọtí ọtí yẹ so that ẹ ti ẹn tí wọn ma hundred ọyàtọ̀ sí ẹtí ẹn tí wọn ní tó bẹ́ẹ̀ lọ ẹnìdọ́gbẹ́ tó bá sì dìde pé ọba sì dọ́gbẹ́ ní sábà ọdọ bó sì kó lè jẹ náà nǹkan tó yàn ó ṣe kéré ní àbọ̀pọ̀ ni lè sọ pé báyìí ní sàn sotiye ẹ̀hìn tó bá ìjára yàtọ̀ sí pé ojú àti wọn ti wà tó ti wà ọ̀rọ̀ wọn ti wà mú ọ̀rọ̀ àti sàpèjúwe lẹ́yìn náà síwájú pé nǹkan tó bá tó bá ti negotiate lórí nǹkan lórí kìíní ọ̀sẹ̀ tí a bá ti iye tí wọ́n mọ̀ ní ojúra nínú ọ̀fẹ́ náà ní láti san ọ̀dọ̀ sí ìkìlá fún bẹ́ẹ̀ tí ìkìlá fún bẹ́ẹ̀ máa bá bẹ́ẹ̀ wọ́n lọ sí gọ́ọ̀fù tí ó bá ti sí pé wọ́n sọ̀rọ̀ negotiation mi wá àlàkìlá fún mọ̀tàdọ̀ lọ́rù tí wọ́n sì jọ ní ìtìfàkùn tó ti yé wa so eléyìí nǹkan lè kọdírù muhammadu ayé ọlọ́run àbàlà tó nínú ọtọ́ bí wọ́n fẹ́ dàgbé ṣùgbọ́n wa mẹ́rin nípa pé bóyá tọ̀hún ni ó yọ owó níbi àkáǹtì ẹ̀ so ti nǹkan fẹ́ jẹ́ tìkì nǹkan nìyẹn so ti ṣùgbọ́n dábàá fi ojú wo dáadáa á rí i pé ètò fi gba owó òun so owó pé <laughs> iṣẹ́ náà ní pé kí n sọ̀rọ̀ ọlọ́run àbàlà tó nínú tó jọ ní pé kí n wọ́n ṣẹ́ka pé ṣùgbọ́n àwọn àbẹ̀ wò so kí àwọn táwọn bá láwọn tó bá ní màndú àyà tó bá ní ọ̀nà tí ò ní kó sínú ṣùgbọ́n àyà ọ wà áwòlá kọ́ máa ṣe tó ti yé ọ wà áwòlá kí ọ máa ṣe tó ti yé wa àti pé káwà bẹ́ẹ̀ pé èèyàn lágbára ti ṣe nǹkan gan àbí nǹkan kan bẹ́ẹ̀ tó pé èèyàn lè ṣe fún rẹ̀ láì ní náwó síta tí wọ́n fọwọ́ sódì kọ́ ní ọba síta pé látara pé àwọn pípẹ́ nǹkan bá ń ṣe tí òun ṣe lọ́fẹ̀ẹ́ náà so ti báwa wà nìkan tó jẹ́ pé ṣùgbọ́n tún bẹ́ẹ̀ gan mo sọ fún aná pé n ti ní ṣùgbọ́n bá ń bẹ́ẹ̀ kí wọ́n jìnnà sí lótọ́ ẹ bí hadith Muhammad bin Bashir so kò sí ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀pẹ́ kí wọ́n jìnnà sí lótọ́ ṣùgbọ́n n ti ṣùgbọ́n bá ń bẹ́ẹ̀ ọ̀hún tí èèyàn ẹni tó bá lò àbí tó bá ṣe pé kí òun sọ pé bóyá ó ṣe nǹkan tí ó jẹ́ haram àbọ̀ àbí àlefowó ẹ̀tọ́ pé ó ṣe nǹkan tí kò sí ẹ̀rí tí ó bàkẹ́ àbí tí kò sí ọ̀nà tí wọ́n fi lè wò pé ọ̀nà tó tọ́ ni só tí ó wà so. wọ́n bá ten percent ten percent kẹrẹ́rà ó ní free fixed charge ten percent tó bá gbogbo ọ̀dà rẹ̀ ti ten percent náà yẹn lọ lọ́wọ́ gbà lékún. Hmm, ṣe ebi náà ṣe ebi náà kọ́ ni mo sọ ń sàmì iná mo dáhùn lórí ẹ̀hún hmm. iná mo dáhùn lórí ẹ̀hún hmm. mo náà bọ̀dọ̀ tó ní mo á ṣẹ́ka pé kí n ó tí àwọn bá sí pé èèyàn rọ́nà mi abala náà mi tẹ pé kí n yẹn lẹ́yìn tí wọ́n bẹ̀ bá ń lọ báńkì fi one hundred wọ́pọ̀ mo bọ́ one hundred sí sọ́nà kò sórí tó bá lọ́wọ́ ní sórí lọ́fẹ̀ẹ́ kọ́dà nítorí pé wọ́n bá lọ́wọ́ ṣe lọ́fẹ̀ẹ́ gan-an mo bọ̀ fi pepsi mo bọ̀ fi juice sórí ẹ̀hẹ́n àdọ́bá ní ọ̀hún lè lọ ní kinní o tó ti ada owó ṣẹlẹ̀ ní five hundred ní olùlọ́gbẹ̀rẹ̀ àdúrà sìkò rẹ̀ ní ẹ̀rí pé kò sí ṣùgbọ́n mi lẹ́yìn àná lásìkò yẹn abẹ́ ẹsẹ̀ yẹn ṣe ó ti bílà tẹ́pẹ́ ẹsẹ̀ ẹsẹ̀ ṣèjárọ̀ ẹ̀ só ti yé wa ìyẹn wà ọ̀la ìyẹn wà ọ̀la so so ní ọlọ́sẹ̀ kìíní dùn tí àwọn bá lè lọ fúnra yẹn àbí kankan fà tí yẹn lè lọ àbí pé kò sí tó kìíní so báwọn kan náà bẹ́ẹ̀ tí wọ́n ti ó lè ṣe ṣe pé pé èèyàn fi lè ṣe é nǹkan báwọn jọ mi tí àṣìlọ́nà tó fi so yàtọ̀ sí masala titọ̀hún tí ọjọ́ pé ó fara mọ́ kọ́dù gẹ́gẹ́gẹ́dẹ́ sórí àṣẹ àwọn abala tó dẹ́mu. ọlọ́run kọ́ bá a ṣe àlékún dáadáa fún ó máa ń wáyé pé tí èèyàn bá ṣíwó san sí wrong account ìgbà míì yóò di pé èèyàn ní láti lọ police station láti lọ report tí ó wàá la àwọn náwó kan lọ tí wọn bá fẹ́ san owó through pos tí wọn sì fún ẹni ní àkáǹtì tí wọn fẹ́ kó san owó sí tó wá jẹ́ kóun ló ṣe ní. tí wọn bá lọ pẹ̀lú ṣẹlẹ̀ kí ni wọn ṣe tí a bá ẹni yà lọ pẹ̀lú pẹ̀sẹ̀ tí a bá sanwó sanwó sí àkàtà yìí. ẹ pé èèyàn fẹ́ san owó sí àkáǹtì kan through pos hmm. èèyàn sì ti fún un ní àkáǹtì tí èèyàn fẹ́ kọ́ san owó òun sí ṣùgbọ́n bóyá látara àìfarabalẹ̀ àbí àṣìṣe ó wá sanwó sí wrong account tó fi á di pé kí wọ́n tó lè rówó yẹn clear yóò la àwọn wàhálà àti ìnáwó kan lọ bá ní ẹni tí ó ṣe tí ó gbé ìnáwó yẹn lọ tí ẹni tó lówó tó fún kọ̀rẹ́tà kan tó bá ta fúnfú ìrìn kò sí kíkìkì tàyà rẹ̀. kíyàn òrújú ṣebí iṣẹ́ ló ṣe òun ní ọ̀bì ààrẹ òun ní ọ̀bì ààrẹ so àjíìrì ní ara ẹ nọ ẹ mọ̀ yẹn ṣé àwọn kìí ṣe kí ni àwọn ó ní òbí rẹ̀ ara ìyàtọ̀ láàrin tí a bá ṣe kan tó tóbi tọ́ lọ́wọ́ ọba tó ṣe kan lọ́fẹ̀ẹ́ àyè tó ṣe kékeré nù ẹ tó wá ṣe kan lọ́fẹ̀ẹ́ nípa ẹbẹ̀ yẹn ṣẹ́ ẹbẹ̀ yẹn ṣẹ́ kọ́lá táwọn sọ pọ́lọ̀ pérès ẹbẹ̀ yẹn ṣẹ́ àbí ẹbẹ̀ ọ́nà ọba ń lọ sí báńkì wọ́n sì kótó ẹkó ten thousand náà ojú bẹ́ẹ̀ lọ ni kótó bẹ́ẹ̀ ni o wọ́n bá ń ṣe fẹ́ wọ́n á ṣe mistake kò dé pé kí wọ́n bá yín lọ́tọ́lọ́tọ́ lọ́hùn kọ́lá kò béèrè owó ọkọ̀ ẹ̀yin nìkan mọ̀ pé ọkẹ́ fún lọ́wọ́ ọkọ̀ gẹ́gẹ́ bí ìwà ọmọlúwàbí pé kìnnì kọ́là bó nìkan gùn kò béèrè nígbà tí wọ́n bá ti kì í sọ bẹ́ẹ̀ fẹ́lómi náà kò ní béèrè kò ní gbà o ẹni tí ọba pé ó jẹ́ pé kò yẹ kí mùsùlùmí máa jẹ́ máa dí yòó kò yẹ kó máa jẹ́ dùnmí àrí yòó torí ibi tí wọ́n bọ̀ wá bọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ẹ̀sìn wọ́n pẹ̀lú mọ́tò rẹ̀ ẹ̀rọ mìíràn ayáta bá ń gbé nǹkan fún kó ojú kò kò kò ṣe é pé ẹ̀rú lé o kò sí pé kíní kan kò sí ní kíní náà ẹ bá ń gbé kan lè gbà pé ẹ̀fọn lówó epo àbí ẹ̀fọn lówó díẹ̀ àbí kíní kan àbí ẹ̀fì kan sùfàànà nàlà rẹ̀ so kẹ́kẹ́ kí mùsùlùmí ọmọ ṣẹ̀ nígbà so kẹ́kẹ́ kí mùsùlùmí so dára kó tọ́ba ní kíní ọ̀tọ̀ nítorí wù ní ọ̀yàn ẹ̀yàn fún so so tẹ́ so ní kúrúṣà ẹni tí ọba yín lọ rí ṣèkù ní báńkì lọ́fẹ̀ẹ́ ní ọjọ́ sanwó sàkáǹtì yín tó bá ṣe mistake kí ni ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ kí ni ẹ fẹ́ sọ kí ni ìnáwó ọ̀hún láti pẹ́ tọ́ ntọ́lọ̀ mú wa nù ẹ̀yìn náà lẹ́nu ọ̀gbọ̀n tí a lè ṣe pé tí a lè ṣe process ìlú kaba ẹ̀yìn lẹ́nu so n tí a rò pé kí ìlú kaba nǹkan tó yẹ kó máa ní ìnáwó kan àwọn ẹ̀kọ́ máa níyàwó kan dáná táyé pé ìlú bá ṣe kí n gan ni bí báńkì kan náà ń sọ wọ́n sì já ọsẹ láàrin kí ni bẹ́ẹ̀ ẹni kí ni kí ni kí ni yanjú ẹ̀ kí ni ṣe kí ni náà bó ṣe kó jẹ́ nu ọ̀dọ́ ni wọ́n ní pé ìnáwó bẹ́ẹ̀ ẹni tí ó ṣe kí ni torí ẹni tó ṣe tó bá ń lọ tó bá ń lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ránṣẹ́ ó ṣe dáadáa sí ni má alẹ́ má sì ẹni yìí nìfà ọ̀nà tó wà ṣe mistake ọ̀nà tó wà ní káwọn máa sanwó kan àwọn pé lágbájá sórí kí n tó náà nǹkan kan tó lọ sanwó sí wọn náà lọ sanwó yẹn lọ sí kíní kan bí ọgbọ́n ṣe ń dààmú lọ́dọ̀ ọlọ́pàá wọn náà sanwó bẹ́ẹ̀ náà san díẹ̀ ah kí lọ́ọ̀ kàn so kò sí ní jẹ́ kí ó lè ṣerú nǹkan bá àwọn jọ mi so máa àdé ní mùsùlùmí ní sẹ́bíà so yẹ so yadul amana ghairu damina wọn àdúgbò ṣe wọn bí mi n tẹ́ bá trust tẹ́ ti gbẹ kó kẹ́ ló ṣe nǹkan lẹ́rù dọ́ọ̀nìnà tí ọba sì tàfírìtò tí ọba sì tàfírìtò tí ọba sì tàfírìtò so ọba sì tàfírìtò ẹ bá fẹ́ mu lọ́nà mi ọ̀tọ̀ lẹ́yìn ẹ bá fẹ́ bù ṣùgbọ́n ẹ ń tọ́ pé nǹkan tí a tó ń ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tó ṣe ó dẹ̀ òun ló máa tó jẹ́ tó yọ so kí ni ń ṣe tí o iṣẹ́ ló dà ẹni kí èèyàn wá ṣe nǹkan kan ọkàn á ṣe kó wá lóun kanjú ni àbí pé kí wọ́n kí lọ́fà òun kanjú ni àbí kí nìkan òun kanjú tí o ṣe tí o dúró fáwọn tí àwọn bá ní sẹ́gun gbòòrò gan kò yẹ kí wọ́n máa ṣe àwọn nǹkan tí wọ́n fi ṣe àbúrú síbẹ̀ àti tí wọ́n máa jẹ́ nǹkan tí wọ́n dá síbẹ̀ so that ó ń tàn wọ́n ní ó ní ó bí ààrẹ ń dáhùn ẹni tó bá pé ó wá gba nǹkan lọ́wọ́ yín nípa pé àwọn ọba yín lọ ẹni kan lọ sẹ́gun ṣùgbọ́n àsìkò owó owó owó pé lílọ bíbọ̀ wọn ọgbà ẹ̀tọ́ sówó ọkọ̀ ẹ̀fọn sẹ́ńkó ti di iṣẹ́ ètò yóò bí àdàtọ̀ pé àwọn àṣẹ wa látọ̀dọ̀ rẹ̀ wọ́n sì pé kí yóò ṣe kínní fún un so ti yé so ẹni tó sì ṣe pos bàtà sọ pé tó jọnu definitely òun yóò bí ọgbẹ́ lẹ́yìn òun yóò bí ìṣẹ̀dọ̀ tọ́lọ́pàá òun yóò bí ìṣẹ̀dọ̀ gbígbẹ́ kó sá ti ó ti wọ àkáǹtì tó yẹ kó wọ ẹ̀fẹ̀ kó sì tọ́kàn yẹn bẹ́ẹ̀ so ti yé wa wọ́n máa bàrọ̀ tó lẹ́yìn so wọ́n rí pé àwọn ọlọ́pàá ti gbọ̀n tí wọ́n rí kí wọ́n gbà kò sí àpé kò sí ẹ̀bí lọ́dọ̀ ẹni tó ní kíní ìjẹ́ tó jẹ́ táwọn àtàwọn jẹ ni wọ́n jẹun sọ ní nǹkan ṣàánú. jazakumullah khairan jazakumullah ìbéèrè ọ sọ pé ẹnìyẹn sọ pé ẹnìkan wọ́n máa ṣètò travel bí a di Dubai tó máa ń lọ yẹn tí wọ́n tó wá fẹ́ ẹnìyẹn lówó bí owó tó ṣàtìlẹ́yìn ó fà á. bá a ṣètò bọ́ọ̀ bá a ṣe ń bá yẹn ṣètò travel ẹ wọn fẹ́ travel lọ di Dubai. so wọn lè fi tẹ fúnra ẹni. sá. ẹbí wa ti fẹ́ lọ ẹni tí wọn fẹ́ lọ ẹbí ẹni tí ó ṣe. wọn máa ń ṣe kò sí pé ẹni tí ó ṣe ẹni tí ó lọ. kò kí n ṣe pé travel yẹn wọn máa ń ní bí agent tó yẹ pé wọn máa ń jálàgàtà tó wọn bá wọn ṣe wé. wọn jẹ wá sí tọ́lá rẹ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ni so wọn ti wá fún ẹni ẹni ó fa mílíọ̀nù so ẹni ọ̀ṣà wọn gbúrú ẹ̀ mọ́ so tó ti ń lọ bí ọdún kan. pẹ̀lú ọlọ́dà. bí one point five ni ẹni tó sọ pé. one point five. wọ́n sọ fún díẹ̀ díẹ̀ bí eight hundred. ìgbówó tí wọ́n fi lọ àti tí wọ́n fi wà lọ́hùn-ún. bẹ́ẹ̀ mm-hmm. so wọ́n á ní bá ṣe wá ń pè é nọ́mbà ẹ̀rọ kan lọ òun dáhùn òun fún lẹ́sìkìsì létà ọkọ̀ gbúgbù ẹ̀ mọ́ mi. ènìyàn ètò ẹni wa ń ṣèwádìí lè gbọ̀ngàn so òun ní àwọn máa àkáǹtì tó wọn sanwó sí òun sì láwọn èèyàn kan lọ́wọ́ tí wọ́n jẹ́ bí ọ̀rẹ́ òun tó yẹ pé wọ́n ní wọ́n kẹ́kọ̀ọ́ pé bíyàn ṣe lè kó owó kúrò nínú àkáǹtì so pé ṣé àwọn ènìyàn nígbà tó kàn fẹ́ gba ìtọ́ lọ́wọ́ ènìyàn pé ojú òun ṣẹlẹ̀ àfihàn pé wọ́n bòun gba déédéé tó jẹ́ owó òun kúrò lọ́wọ́ ẹni yẹn nínú àkáǹtì ẹ̀ iye dìde owó yẹn. ó ṣe sẹ́ni tó lówó gangan. ẹni tó lówó gangan ó lè lọ́wọ́ yẹn kọ́ lẹ́gbẹ̀ẹ́. sẹ́ni tí sẹ́ni tí wọ́n dówó fún sójà tí wọ́n dówó fún wọn tí wọ́n rí mọ́ àkáǹtì ẹ̀ wọ́n ti yọ owó. ipa àkáǹtì ẹ̀ ni wọ́n ti bọ́ àkáǹtì rẹ̀ ni wọ́n ti yọ owó. bẹ́ẹ̀ ni ipa àkáǹtì ẹ̀ ni tí ọba ló máa ń kọ́ àbí tí ọba pé àbí tí ọba pé ọba àwọn àkáǹtì ẹnìkan ló bá ní kẹsàn-án ló tó kọ́. gbogbo àwọn èyí ó ní kóun ṣáà ó ní kódà tó bá yẹ pé ó bá ti gbé owó yẹn jáde síbi kan àwọn ẹni tí gbogbo ibi tí ó ṣe rìn pé àwọn ó sì gbé. àwọn òṣìṣẹ́ báǹkì àbí. kì í ṣe òṣìṣẹ́ báǹkì lọ́wọ́ yẹn o àwọn olórúkọ tó ń pè wọ́n bí àwọn akáàsì bí gbogbo ẹ báwọn. ṣèjọba ni wọn ń ṣèjọba ó ní kódà. ṣẹ́rí ẹ gbogbo nǹkan báyẹn kò tọ́ tó bá jẹ́ pé sàánù lálẹ́ tó bá jẹ́ pé ẹ̀kíní náà nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lágbà ẹni tí ó do sálọ yẹn ó lè má sí àkáǹtì kankan kò sí nítorí mọ́ adájọ́ pé bẹ́ẹ̀ bá àkáǹtì ẹ̀gá lólò sótìyẹ́ lọ́dọ̀ làkáǹtì ẹlòmíì ẹni tó sì làkáǹtì ẹni má mà pé n tí ó ṣe ẹ̀rí báyìí ẹ̀dá ẹnìkan lè mọ̀ yín kò pọ́sibú ǹjọ́ ní ọlọ́dọ̀ ọlọ́dọ̀ mọ̀ṣẹ̀ ǹjọ́ ní ẹnìkan lè mọ̀ yín ẹnìkan lè mọ̀ yín sẹ́ ẹnìkan má má jẹ́ kára dúró ẹnìkan lè mọ̀ yín pẹ́ pé ẹ tọ́sí ẹ̀dọ̀ kékeré sọ ó ní wọ́n ah, fẹ́ làkáǹtì mi máa sẹ́ndẹ̀wọ́ kan sí àkáǹtì mi o sotiri yóò dẹ̀ wá gbà lọ́wọ́ yẹn padà ẹ̀ ẹsẹ̀ mọ́mọ́ alẹ́ yàn bú ọlẹ́ mọ́jẹ yàn bú gan èṣù lè lo lẹ́nu táìm wọn náà má jẹ́ kí èṣù lò wá kọ́nà kọ́ ṣùgbọ́n so tẹ́yìn lè mama. tẹ́yìn lè mama, ká tẹ́yìn mẹ́ni ní aláburú tẹ́yìn bá máa aláburú rẹ̀ nígbà fún àbẹ́ dọ̀ nǹkan náà gbàkàndé kalẹ̀ kẹ́mi kan máa lò tọ́nà gbàkàndé tọ́nà even tọ́nà mọ́mọ́ rẹ̀ ẹni gbàdúrà bẹ́ẹ̀ lọ́dún bá ń sẹ́wọ́ sọ sí kìnìún ṣé wọ́n mọ̀ lẹ́yìn ọmọ yẹn lẹ́yìn àdúgbò yẹn wọ́n sọ pé lọ́ọ́ bá ń sẹ́fọ̀ nígbà náà má jara burú èṣù burú tí o bá ti sì owó tó o bá ti dọ̀wọ́ ẹlòmíì lè máa kó lè máa pẹ̀lẹ́ ní gbogbo obìnrin tó máa ń pẹ̀lẹ́ lóríkì tó dáa lè máa sọ sùn bá tí o bá ti wọ̀ ọ́ tán ẹ máa bí ọkọlùkù ṣe rí kì sọ owó kékeré o so ti so that ìdálẹ́ tó máa pé lágbájá lágbájá ni lágbájá ni tí o bá ṣe xìyà náà so wọn náà ṣàánú wọn kò ṣe wà lẹ́yìn ìlẹ̀kọ́ sẹ́ni tó nàmà náà so ó lè ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ lọ́kọ́ irú kan bá lọ́wọ́ ṣẹlẹ̀ ńkọ́ kí lè dùn tán tí wọ́n fi lọ́ kó lákàtọ̀ tán so ẹ̀kejì irú ọ̀nà tí ọ̀rọ̀ ọ̀nà tí fi gbére tán kò dáa ọ̀nà tí ò tọ́ ni ọ̀nà tí ò tọ́ ni bí kẹ́nìkan jẹ́ ẹ̀ ló kẹ́nìkan lọ́dọ̀ náà wọ́n kẹ́ lọ́ bá ń dúró wọn wá wọ́n tó máa pẹ́tọ̀ kò bá halẹ̀ máa tán bá kọ́dà ọ̀dọ́ náírà kan halẹ̀mọ́ lásán ni ní halẹ̀mọ́ lásán lè jẹ́ pé bí ìfọ́tì ni ìfọ́tì ìfọ́mù wọ́n lè ní àwọn olùkọ àwọn olùkọ àwọn kan gbalẹ̀ tì ní àwọn kan gbalẹ̀ ní àwọn kan bọ́ọ̀ṣì lásán àwọn kan bọ́ọ̀ṣì lásán wọ́n kọ́ wọ́n kọ́ ọmọ tí ó ṣẹlẹ̀ sí níròmìnira kádọ́pọ̀ lè jù bẹ́ẹ̀ lọ ṣèlú àwọn kan ní adigbọ́ rí pé wọ́n sọ wọ́n sọ ní ìròyìn ó sì tún ṣẹlẹ̀ nílùú kan tí ń dákọ̀ lóhùn nígbà tí wọ́n sọ nínú ìyàn tán níbi tí wọ́n ti kọ́ ṣẹlẹ̀ ó tún wá ṣẹlẹ̀ lókàn tó pé wọ́n sọ fún mi. mo bí ọ̀rọ̀ ogun kẹ́mi kẹ́gbọ̀n àjòkó lébi ogun kìíní sọ̀rọ̀ so that nígbà tí àdúrà náà padà yarí ó dá àwọn èèyàn pé àwọn ọ̀dọ́ kàmọ́lélógún tọ̀ wọ́n sàpàdà dúpa wọ́n sàpàdà pa wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tọ̀rẹ̀ pé ogún ẹ̀gbọ́n jòkó lẹ́kọ̀ọ́ fún olókòso ṣùgbọ́n ọ̀nà tó fi bẹ̀rẹ̀ ọ̀nà tó náà gbìn kó bẹ̀rẹ̀ lọ́nà tó tọ́ ó gbé lọ sí adájọ́ ilé ẹjọ́ sẹ̀ríà àbí tó bá kó bẹ́ẹ̀ kó ẹ̀yìn bàtà bá ti sọ́wọ́n tí wọ́n da sí tí wọ́n tí wọ́n bá gbà ẹni bá sọ̀rọ̀ tí wọ́n bá ní ẹjọ́ sẹ̀ríà tí wọ́n sẹ̀ríà rẹ̀ bá ní kíná tí ń pè ọ̀nà láti fi dájú sí nǹkan báwọn soso tiye tó bá mọ̀tọ́r tó kó gbé lọ sí ilé ẹjọ́ tó yẹ pé so láti antariki hukuma antariki mahakama so tiye so tí ọba pé tí ọba bá antariki hukuma yẹn kó ṣe bẹ́ẹ̀ kó ṣe kínní so tiye tó yẹ pé ibi tí àti ní òṣèré àbújá pé mahakama ṣeré yá ń bẹ̀ tó ń dá sí gbọ̀ngàn báyìí níbẹ̀ ni ìmọ̀ tí ọba sí àkàtẹ́ tó fi mọ̀ àbí tó tó fi gbọ́dọ̀ tó ránkì wọ́n á ní tòwárì ó wà áwòlá ju ìdílé ìgbà tí ó tún máa dẹ́sẹ̀ sọ̀rọ̀ lọ́rùn àti lórí lọ́bẹ̀ kú bẹ́ẹ̀ lónìí so kò dára rárá kò dára rárá so kódà tó bá jẹ́ pé òun gan náà lọ lè mọ́rù kan báwọn ṣe kò dáa kò dáa ó sì yàtọ̀ sí ẹni tí tó bá wò tó bá jẹ́ pé ọba lóun ni ó lè ṣerú nǹkan báwọn fún rẹ̀ ọ̀nà tí wọ́n fi kúrò kò ní àkáǹtì àwọn èèyàn so tó mọ̀ pé kódà kó pé ó mọ̀ pé àkáǹtì ẹ̀ gẹ́gẹ́ náà àkáǹtì kẹ̀kẹ́ náà ni wọ́n wá fẹ́ kó o sì mọ bí wọ́n sì kó lápò àbí wọ́n mọ dúkìá rẹ̀ míì tó ṣe déédéé kínní so iye yẹn sẹ́yìn wọ́n sáré wọ́n sáré wọ́n sáré ìgbà padà lọ́wọ́ rẹ̀ ní kófí àtàn títọ́ ọ̀run ní mà lórí kùn kankan náà bá ṣe gan fẹ́ a pé ọjọ́ masala kan tẹ́ pé masala tó gbáfà àgbáfà mo sọ díẹ̀ nípa rẹ̀ fún níbi yìí so wọ́n sàtò ráfàr gangan xìláfù wà ń bẹ̀ wọ́n sàtò ráfàr ni pé kí ẹnìkan jẹyàn lówó kó lágbà ti san padà kó a má san kó lágbà ti san padà kó má san so ẹni tí wọ́n jẹ lówó òun wá ọlágbà àti kókó mú iye tó jẹ láàárọ̀ ń tàn ọ bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ní o àbí ibi tó fi pamọ́ sí àbí kìnnìkà ní o títàn ọ̀nà pọ́n ó mú láì ní mà sótìlé tí ó sì ní di wàhálà fún un sótọ́ kó síbẹ̀ lórí kó síbẹ̀ sótìlé jùmọ̀ lama nínú amẹ̀ríkìyà àti ṣàfihàn àti fìnàbílà àwọn ẹ̀rí pọ̀tọ́ pọ̀tọ́ kò sí bẹ́ẹ̀ wọ́n pè lóyún fìkà ní aṣáàtú dananir aṣáàtú dananir ten dinar àbíkàtà pẹ́ńsì náírà tá à ń lọ́ọ́ dọ̀tí wa aṣáàtú náírà náírà náírà náà tiẹ̀ mú sọ torí pé náírà náà torí wọn kọ́ pẹ̀lú alif mu so aṣọ àti náírà so kò pé wọn fi kọ́tà àkọ́ tábà lè pàṣẹ jáàmù rẹ̀ so so ten náírà àbí àsọrí sáà rẹ pé ten thousand rẹ so ten thousand naira so aṣọ àti alaf náírà ó jẹ́ so ọlọ́run bá ní kí ọ bá lọ lọ́wọ́ ń tàn níbi kan tí wọ́n ti lọ wà bí kìíní so ó sì ń pọ́n lórí ó ten thousand náà kò jù náà lọ́jọ́ kàtó kò jù náà tó a ti kó àbí fowó sí mu títàn òní mọ́ kó fẹ́ tí ó sì di wàhálà fún so pe masa tó rárá ọlọ́kàn mi kó kọ́lọ́kìrì ẹ̀tọ́ rẹ̀ àbí kọ́lọ́kìrì ẹ̀tọ́ rẹ̀ so so that àwọn sọ pé ó tọ́ so bẹ́ẹ̀ ni àwọn ànàfíà ṣàfihàn àmàlìkíyà ti ṣàfihàn sọ bẹ́ẹ̀ àti àwọn ànàfíà àtàwọn kan sọ ni pé ẹni tẹ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ o jíǹsù nǹkan mi kọjá pé jíǹsù jíǹsù owó tó jẹun àti tó fẹ́ mọ̀ kọ́ papọ̀ kọ́nà jẹ́ pé dínárù ni ọ̀yà dàráhìm ni ó fi mú lápẹjọ yìí ká sọ pé dínárù kan dínárù kan sì lè dé dáadáa dínárù ó sì lè dé dínárù mélòó ká lọ pé ten ten torí pé tabawo anabi anabi sọsọ sọ hadith ali so ìkúrò ìṣúná dínárù rúbù kìíní. بن فما زاد ففي سبب ذلك ففي كل 200 درهم خمسة دراهم سيكون ما تقصوا كذا دينار كاسة سيدي 10 درهم دينار ميوا لوايا، يا أو جمع سيدي ميلو درهم ميلو 200 200 درهم نواري هذا حنفية كلمة torí pé jíǹsù so bọ́bá pé dànù ní ìlọba ṣe kò lè fi mú dànù ahìm lápèjú yẹn sìn náírà kí ni rọ̀ṣídù náírà rọ̀ṣídù náírà ráàbù gold so tí ń jẹ́ pé kúlẹ̀ ìdáyé ní sọ́yẹ́ dinar so kàkà so kó jẹ́ pé riyal riyal wa mi ọ́ rí riyal lọ́dún tán tí ó mú tó ti di dé ten thousand lápèjú yìí àbí ọ̀rẹ́ thousand tó ti di ọ̀rẹ́ thousand so lè mú riyal yẹn lè mú riyal so àfi sẹ́ àfi kílà ntí àwọn àhànàfíà lọ́dọ̀ tí kò sí fárikù láàrin kí lọ́dọ̀ àwọn yòókù tí wọ́n sọ pé tọ́wò jíǹsì yàtọ̀ kọ̀ yàtọ̀ wọ́n sàti jẹ́ kí dèdè yẹn náà dèdè yẹn náà sani so àwọn ṣàfihàn tó náà máa jẹ̀mú tí wọ́n ṣe tí wọ́n sọ bí àwọn ọdún máa jẹ̀mú mẹ́rin àbí kò yóò dùn mẹ́rin tí wọ́n fi dé so kọ́ládọ̀ àti mú un kọjá pé ẹni tí kò fẹ́ san ẹni tó jẹ̀bi san kò fẹ́ san ó ní kò fẹ́ san kó sì má jẹ́ pé wàhálà ṣẹlẹ̀ lórí pé tó bá lọ lé mu jẹ́jẹ́ tó bá lọ jìn tó bá mu tó bá yọ ọmú tó yọ ọmú kó má jẹ́ pé ọkọ̀ lọ bí wàhálà fún so májàmú dára àwọn bí kò yóò mẹ́rin wọ́n ṣàfihàn ọ̀rọ̀ yẹn níbi tíra wọn so bàtọ́jà Hanabila àwọn ní kò tọ́ àwọn ní kò tọ́ àwọn ní kò tọ́ àwọn ní kò tọ́ torí pé ẹni tó ṣe wọn kìyànà ẹ̀yà lówó ó sì lówó àti san kò sì san ẹ bèrè bẹ́ẹ̀ kẹ́lẹ́ mi bó ṣe rí nu ẹ bèrè bẹ́ẹ̀ lọ́rẹ̀ lónìí kọ́dà lónìí lè máa rò pé à ẹlòmíì subahana la ẹlòmíì lè máa sọ́dọ̀ yẹn tí ẹni tó ya lọ́wọ́ tó máa dá pé à ẹ sì máa ń bèrè owó lọ́wọ́ wọn wọn kò tẹ̀ ẹ́ lójú tì ẹ sì máa ń bèrè owó lọ́wọ́ wọn pé à bẹ́ẹ̀ sì ni òun ló ń jẹ́ bí bàbá fún fa àbọ̀n òun jẹ́ bí àwọn tó ń jábọ̀ àbàdà kojú àbẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lákojú àbí fámìlì ẹ̀ àbẹ́bẹ́ kínní sọ wọn bèrè owó lọ́wọ́ àbí kọ́ máa ṣèmọ̀ àbí kọ́ máa fi ṣe sísọ bẹ́ẹ̀ àbí wọn pèsè bó sì níjù bẹ́ẹ̀ lọ kí wọn tí wọn bèrè lọ́wọ́ wọn sí ṣé tó bá wá níjù bẹ́ẹ̀ lọ ṣé wọn ní kọ́ máa bẹ̀ ọ̀tọ̀ rẹ̀ ni ìgbà tí ọlọ́run bọ̀ ọ̀ ní kó bọ̀ lọ́wọ́ ìgbà tó sì àbí wọn ní kó bọ̀ náà ọ̀ ní ó sì yá àwọn kan ń ṣẹlẹ̀ so kódà kódà kódà lè má sọ jama so àfikà àwọn bọ̀dọ̀ tó máa béèrè owó àbí kékeré náà ń sẹ́wọ̀n nígbà tí wọ́n sọ pé ní bá ti gbọ̀ ọ̀rẹ́ padà fi lẹ̀ so ọkọ̀ kí nìyẹn ò ṣe so àwọn kan ṣàníwà ọ̀ṣọ́ wa ń bẹ̀ àwọn èèyàn máa kí wọ́n jẹjẹ kó jẹ kí wọ́n jẹ níta tí ọ̀sẹ̀ sọ́run rárá níbi wọn kákùn kankan rárá so ní kúrú xèyàn náà ni ó ṣe ẹni tó ṣe xèyàn náà tó jàǹbá yàn wọn ní kí wọn má jàǹbá rẹ̀ padà dé torí ànábi sọ pé sallallahu alaihi wasallam addi al-amanata ila man i'tamanaka wa la takhun man khanaka ẹni tó bí nǹkan fún ṣíṣọ́ yín ẹ dá padà fún bó ṣe ṣíṣọ́ yín wa la takhun man khanaka má jàǹbá ẹni tó bá jàǹbá rẹ̀ ṣe. al-isa'atu la tuqabalu bil-isa'a ó jẹ́ pé ètò àkínní jù ó jẹ́ pé ìṣe kọ̀mọ́kọ́bá ìṣá pẹ̀lú ìṣá tó bẹ́ pé tí ọba jura wọn lọ ẹ̀sìn tako ṣùgbọ́n láṣà kọ́kẹ́ yẹn wọ́n má ṣe lọ́dà jù sọ́tì ẹ̀hẹ́n àwọn hanabila sọ bẹ́ẹ̀ but àwọn àbọ̀hìrí àwọn ti sọ pé ọ̀ràn yẹn tiẹ̀ ni ọ̀ràn yẹn ni kí sí pé ó tọ́ kó ó tọ́ kó mu kọ́ ọ̀ràn yẹn kó mu àdèmọ́ fásitì ọ̀ràn yẹn tiẹ̀ ni tí ọba ṣe bẹ́ẹ̀ fakọ̀dọ̀ fáwọn فهو عاص لله وسأل أن تلقي رأى تلقي رأى إن عاقبتم فعاقبوا مثل ما عوقبتم به ومن تلقي أمن فمن اعتدى عليكم فاعتدى عليه مثل ما اعتدى عليكم so so قال من انتصر من بعد ذلك فإن so مثلا àwọn ìgbà àtọ́jà kìkìn so المعاقبة بمثل الاعتداء بمثل ما ساقوا قال رحمة الله جميعا so tòun ti pé mas'ala yìí tó ti yé tá à ń sọ yìí tí wọ́n bá jẹ́ pé ẹni tí tọ̀hún jàǹbá rẹ̀ tó ti kíní báyìí tó lẹ́tọ̀ lórí ẹ̀yìn tó bá jẹ́ pé òun lọ alágbà láti ṣe irun kan láti mú sóti ẹ̀hẹ́n wọ́n fẹ́ jọ àbí ọ̀jọ́ ṣùgbọ́n irú ọ̀nà tó fẹ́ fi mu náà ọ̀nà tí ò tọ́ ni torí pé fraud ni àbí kejì fraud fraud ni so torí pé ìjọba tí wọ́n bá mú nǹkan náà wàhálà ìyàtí ọ̀jẹ̀ yóò jù so sóti yé ǹgbọ́n ọ̀nà tí àwọn sọpọ́ tí wọ́n bá sọ pé torí ẹ̀ lè ẹlòmíì kan lè fojú wò ó pé kí ni tó bá níbẹ̀ mo fi kọ́kọ́ sàlàyé mọ́sí àlànà mo sọ pé tòun ti bẹ́ẹ̀ kí láàfin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣàkà pé kí ni ó sì máa ṣe bẹ́ẹ̀ dà torí pé wọ́n ní kí ni ògbélé ọ̀dà ńṣẹ́lẹ̀ kọ́kọ́ tó ní kí ni ògbélé sọ́dọ̀ adájọ́ tẹ́ bí rẹ̀ tó yín lọ́dọ̀ adájọ́ náà ká wọ́n ṣètò ẹ̀ kí wọ́n ṣe wọ́n gbà wọ́n padà dẹ̀tọ́ àwọn fún yàn yóò sì kú láàrin yóò kú láàrin àti mákàmá wọ́n padà dẹ̀tọ́ yàn fún yàn yóò sàn lẹ̀ kánà padà máa sàn yàn sàn padà dẹ̀tọ́ yàn ẹ̀hẹ́n sọ̀tì ẹ̀sọ́ ìtọ́ba ń lọ́wọ́ wọn ò ní wò kọ́ wọn ò ní wò níran wọn lọ́wọ́ àkínníjú wọn àwọn hànábìlà lọ́wọ́ àkínníjú gan sí alátọ́jẹ́ pé àwọn onímọ̀ sí àpẹ̀nú bẹ̀ gan tọ́ba wò tọ́ba pé irú ọ̀nà tí ẹni gan fẹ́ fi ṣe tí ẹ sọ̀rọ̀ fraud pé kínní ọ̀nà tó tọ́ lọ́dọ̀ tí ọ̀nà tí kì í sọ̀nà pé òun ò tún ti ṣẹlọ̀ látara nǹkan mi tó ń gangan lọ́gbà gbọ́dọ̀ mọ̀ fún rẹ̀ gan ṣẹ́ n tó ṣe jù ní pẹ́kọ́ bí lọ́sílẹ̀ ẹjọ́ ṣẹ́ mákàmá ṣẹlẹ̀ yíyá ẹ bá tí mákàmá ṣẹlẹ̀ yíyá tó lè bá abẹ́rẹ́ tọ̀ ó bí lọ́sílẹ̀ ẹjọ́ ti kínní tọ̀ sóyè kì ṣe kó ṣe ìtìkàm lọ síbi tí èsì ọ̀rọ̀ ọlọ́run sọ́wọ́n tó fi bẹ̀rẹ̀ tọ́ yẹ tọ́ ilé yìí nù torí pé ẹni tó bá lẹ́tọ̀ọ́ tí ọ̀nà tó fi bẹ̀rẹ̀ tọ́ ilá ń tọ́lé pé mákàmá gẹ́rẹ́ ṣẹ̀ríyà tí ọba sí mákàmá ṣẹ̀ríyà lò àbí tí o sínú ẹ̀kọ́sọ́sọ́ eh, mákàmá ṣẹ̀ríyà so kò sí tó bá níbẹ̀ so ti yé wa kò tó fi bẹ̀rẹ̀ tọ́ ó sì dúkìá fọ́dọ́ máa so kò fọnù amáńlámi ẹkùn bí wọn zọlọ fọlẹ kẹmọ káfíìn wọn amáńlámi ẹkùn bí wọn zọlọ fọlẹ kẹmọ zọlọ wọn amáńlámi ẹkùn bí wọn zọlọ fọlẹ ká ọmọ ìfàsíkọ wọnú ẹ so ní lórí ẹ nítorí kò ṣe mu ọ̀rọ̀ tó máa lágbá tó bá jẹ́ pé òun kọ́ ló tún máa lóun kan bá wọn gan ó tún kan so kò dara òun máa tún bá àdúrà fọkọ̀ bá ọ̀ so sí so ó bẹ nǹkan tí so èyàn fi nǹkan tí èyàn fi nǹkan tí ọ̀dà béèrè nǹkan béèrè tọ̀yàn so ní wọ́n bá ṣe rúlẹ̀ kún yìí lẹ̀ oríṣiríṣi àwọn èèyàn máa fi ní wọ́n máa ṣe nìkan ẹ̀ ṣe láti pé náà bí ó jáde pé àwọn ń béèrè tọ́ àwọn fẹ́ gbẹ̀tọ́ àwọn ara ẹni tí tí yóò lọ sọ pé òun fẹ́ òun fẹ́ béèrè tọ́ òun fẹ́ gbẹ̀tọ́ àwọn àtọ́rí kì í dán sẹ́kẹ̀rù pé àwọn sàkátà lè sọ̀rọ̀ sọ̀rọ̀ náà kàlẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kìnìún àwọn sọ̀sọ̀ dùkọ̀bá ti kòkò dára ọ̀nà tó tọ́ nínú bẹ̀rẹ̀ tó ní tí a bá rí gbà ẹ̀tọ́ nínú lọ́dọ̀ ọlọ́run ọ̀lọ́ ẹ̀ ó sì di pé ó dìnà lójú wa ni ó dìnà lójú wa ni so ìrìn àjò tó súnmọ́ ni fún kálukú àbí tó kálukú pàdúdé náà ní wọn bá lọ bá ọdún ojú bẹ́ẹ̀ lọ ẹ padà kó lọ́kàn náà tó ti bọ̀tẹ́ kékeré àwọn aṣẹ lọ ní àtàrà pé yẹn lẹ́tọ̀ yẹn lẹ́tọ̀ lórí àwọn yẹn so ní nǹkan bíi ìdámẹ́rin kan ọjọ́ pé wọn kò lè ẹnìkan wọn kò fi ṣe sọkọ ẹ̀ bọ̀ wá wọn pẹ́ náà tí wọ́n ti ṣàdá àdúgbò ti ní nǹkan tó ṣe ni pé oyin oyin wa oyin ní tẹ̀lé nítorí wọn ṣàgbọ́n tó àṣẹ òbẹ̀ oní wọn fọ ẹ̀ dá nítorí padà wọn sọ̀rọ̀ yẹn fún mi wọn dàbí ṣáájú náà nù kí wọ́n kásẹ̀ ẹ́ tó ẹ dàpọ̀ kí ni o délé yìí nìkan kí ni o délé yìí ẹni tó kólékólé lọ bèrè tó lọ́nà tó lọ́nà àmọ́ tó bá sì máa tọ̀ ó gbàǹkà ọ̀dọ̀ lọ́n ó ràn lẹ́rù ó ní ẹ̀rọ náà sẹ́hùrù gbẹdẹ́kùjọkù pé pé ìkànnì máa lọ di omi ti dẹ̀bọ̀ ìtò dẹ̀bọ̀ yóò kọlẹ̀ fẹ́lẹ́sẹ̀ náà wàá di fàdé yìí lé torí kí ni so kọ́nà kó ṣe àmọ́ kó ṣe àmọ́ náà kàn fẹ́ lè sọ pé àná yóò tọ́ rárá o then tó bá lọ́rọ̀ náà lọ́dọ̀ jíjẹ bàbá gbé kò sẹ́ni tó sànú ẹ̀ torí òun náà ni mo bá àwọn tó ṣe bẹ́ẹ̀ àdínkù ní kíni adépò náà ti ní alápá pẹ̀lú wọn òun náà ti ní alápá pẹ̀lú wọn kí ni tó fi hàn sí pé kí ni tó fi hàn pé bóyá mo lè lo nǹkan báwọn láti fi ṣe abúlé fẹ́lómìnà so kò bá mu rárá àwọn nǹkan ṣàmùnà wa nítorí lè ṣe ní níta sọ ọlọ́run ṣàmùnà wa ọlọ́run ọ̀nà tó nínú ṣé ó clear ok ọlọ́run. <laughs> so no ṣe no ọmọ yẹ mi even yàtọ̀ sí sọ́jà gan ọlọ́pàá gan náà tí èèyàn bá jẹ́ yàn ń lọ tí èèyàn bá jẹ́ yàn lówó kódà ọlọ́pàá ń jọ nìgan wọ́n lè sọ fún yín pé ah, ẹni káwọn bá yín tọ́jú ẹ̀ wò ṣé àǹkan tó máa fáwọn gbà nǹkan ní pé ẹ̀ ní ṣe tó ń sò ó ti ṣẹlẹ̀ kan kódà láìpẹ́ yìí láìpẹ́ yìí tẹ́nìkan fóònù tó béèrè nǹkan pé kí ni láàrin ẹni tó ń ṣe súnmọ́ ní nǹkan tó ń gbé ọṣẹ kó ṣàánú in fact so padà di pé àwọn nǹkan ṣe ìtọ́jú fún wọn pé ẹ̀rọ adájọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àwọn aláǹkà máa ń zá lọ́lọ́fà aláǹkà mi káfíńrì aláǹkà mi káfíńrì òun sáà nàlẹ́ tẹ́tẹ́ ní bó ṣe ṣe fún mi lórí fóònù náà sọ wọn ṣàlàyé tó yẹ kí n ṣàlàyé fún wọn tán ní okuru àwọn tó tọ́ náà sọ̀rọ̀ pé kọ́dà àgbà tó ń kọ́ sọ fọlọ́pàá àgbà tó ń ti béèrè tó ń ti béèrè tó sì dájú pé ó sì aburú ó ṣe kí ní ìlà ìdàgbà ó sàwọn ọmọ amálà yẹn ń fẹ́ sọ ìyẹn sọ nǹkan yẹn tó sì dájú pé ó ṣe mo ń tọ́ rọ́fà lọ sí ọ̀dọ̀ ọ̀nà pàkó kan tẹ̀lé gbẹ̀tọ̀ yóò sì lọ́nà mi tí wọ́n lè ṣe wọ́n ní tí wọ́n bá fẹ́ fàmí bí ọ̀rọ̀ ni pé àwọn bá ń tọ́jú ẹ̀ wọ́n ní ah ẹ̀dá fàmí àwọn kankan máa pé mo fọlọ́pàá ló pé kí ni pósìtì ti sanwó lọ́tọ̀ tí wọ́n á ṣe tí ò sí kíní wọ́n á sì rà gbé so ní kọ́nà kọ́ ṣọ́nà àti ìdùnnú sùn so ní wọ́n fẹ́ sọ pé ọlọ́pàá gan iṣẹ́ tí àwọn ọ̀bẹ̀ wọn lè jẹ àbí tí a bá sọ pé báyìí báyìí báyìí báyìí so ti so bẹ́ẹ̀ ni ká tó pé sọ́jà so bẹ́ẹ̀ bá ní má ṣe báyìí má ṣe báyìí tí wọ́n ń bẹ̀rẹ̀ títọ́ àwọn ọba lè ti dáhùn lókè nítọ̀ wọ́n lè dá ní ọtí ẹtí tí olùkọ́ ọ̀dà tẹ́lẹ̀ ó lè dá nǹkan tó sọ̀rọ̀ wá sí dáhùn ní dábàá dáhùn létí so wọ́n kọ́ sàmì wọ́n lè dán pa wọ́n lè rúkẹ́ wọ́n lè ṣe ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ wọ́n dàgbà mọ́ gbàndán wọ́n lè fìdí ìbọn wọ́n lè náà fẹ́ wọ́n lè ní wọ́n lè ní bí ìbọn gan wọ́n lè náà fi tọ́jú ẹ̀kọ́ kàdé pé tọ́ kọ́nà kó ṣàánú ó dùn kọ́nà yẹn kò ṣe ẹ bá ti béèrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ó dà tí ó sì kíní ẹgbẹ́ lọ sílé ẹjọ́ mákàmá ṣẹlẹ̀ yà ṣe mákàmá ṣẹlẹ̀ yà wa kò lè ṣèbí ní kòtò sọ́tò tó wà kò lè ẹgbẹ́ lọ sí mahakama gẹ́rù sẹ̀ríyà ó ti dọ̀rọ̀ lọ́nà yẹn wọ́n sì ti bọ́ sí ẹ kí wọ́n ṣe no wàhálà máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ̀ o ọ̀dẹ́pẹ́ ẹ máa pààrà ẹ máa dààmú ẹ máa ṣègbè àbíkọ́ ẹ pé iṣẹ́ máa san díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n máa. iná àníṣe alẹ́ lónìí gbàtẹ́ pé tó bá rọgbẹ́ léèyàn gàṣẹ́ nínú tó bá ṣẹlẹ̀ sí báwọn ah, kàkà tí wọ́n máa fi bẹ̀rẹ̀ tọ̀hún tí wọ́n bá ti bẹ̀rẹ̀ tọ̀hún ẹ̀tọ̀hún ni dada àtọ́n ládọ́dá ọ̀hún ní lọ sí mákàmà kọ́lá kó sí mákàmà ṣẹlẹ̀ ẹ̀gbẹ́ ẹlòmíì ọ̀fẹ́ kò fẹ́ lọ ó sábà pé wọn lẹ́tọ̀ wọn lẹ́tọ̀ lọ́tọ̀ wọn ó dàn kan lọ́dọ̀ lọ ẹlòmíì ṣẹlẹ̀ ẹlòmíì ṣẹlẹ̀ tó pé wá ti di pé ó tẹ̀ lọ sí mákàmà títí ń dààmú wọn tún dààmú lọ́rẹ̀ tó wọn tún náwó wọn àti ibi tí wọn ti da tí jẹ̀dẹ̀kújẹ sóyè yọ̀ọ̀kan yọ̀ọ̀sán máa ń wọkọ̀ bó ibi tá a ti máa ń jẹ̀dẹ́kùjẹ́ bí irú àwọn bòmí nílùú wáyé ẹ tún máa lè sọ pé àwọn ọlọ́pàá tún lè máa sọ pé fún kan àbí ẹlòmíì kan sùhánà náà dàbí lórí iṣẹ́ tó yẹ kí ṣe fa àbí kí tó so kúrò kí ni yẹ kí wọ́n ká wá san ẹbí kọ́ máa san so wá ẹ wá ó san kò san ẹ bá ta wọn kẹ́ fẹ́ mu lánàá tó ṣe kí n kẹ́ wá tọ̀ ẹ̀ múdé lójú ẹni sẹ́yìn ọ̀sán àfẹ́kùn ní kéèyàn ọmọkùnrin lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run tàbí kọ́ mọ̀ ti ju ohun tó ṣe kí ni gan lọ so ìwọ́n tó yàn sí kí ni mọ́tẹ́ pé agbádùn pẹ̀lú ẹ̀ lófin nínú òfin ló ṣe ká dìbò pẹ̀lú ẹ̀ kò sí tó bá tí ó fi jẹ́ pé tí òfin ní fi ẹ̀tẹ́lẹ́tọ̀ ṣeré torí kọjá kí wọ́n máa fi owó àwọn yẹn ṣeré dúkìá ń dúkìá kẹ́nìkan máa tàlà ábà pẹ̀lú ẹ̀ àbí kọ́ máa jẹ́ nìjẹ́ ẹ̀kínná ìwà nana aisha ọ̀dọ́ lánàá àwọn ní kí ló dé tí wọ́n fi ń jẹ gbèsè wọ́n ní àwọn ẹ̀kọ́ láti kó káwọn jẹ gbèsè pé torí pé ní àwọn ọmọdé tán ànábì sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni tó bá jẹ gbèsè torí tọ́ lọ́hùn hmm, ẹni tó bá jẹ gbèsè tó sì lẹ́mìí àti san adàlọ́hù àn ọ̀nà ọba bàṣán wọ́n máa dákàtà mọ́ àlà náà ìrírí ìtìláfàá àtìláfàá lọ́hù ọ̀nàdàbìlà ẹni tó bá ń dúró lọ́wọ́ àyàn tí ń yáwó san lọ́kítọ̀ nítorí wọn ń gbà kó sọ jẹun ṣe àǹfààní ẹlòmíín bẹ̀rẹ̀ nínú ìtìkọ́dù yorùbá ni tí ò da ẹlòmíín ni ah òun ti ẹ̀fẹ́ kọ́ ọmọ ẹ̀yà ọkọ̀ ọmọ jẹ gbèsè wọ́n bá ní kí ni mo ti dọ́ ẹni tí wọ́n lọ sọ bẹ́ẹ̀ rí ni o ẹni tó dọ́lọ́dọ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ rí àgbára rẹ̀ lọ́ntàn bàtà sí wàá kíkítà ti tó dá inú ká tó lọ́dọ̀ lọ́dọ̀ gan ni ẹni tó dọ́lọ́dọ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ ni ń sọ fún mi sẹ́ni ọjọ́ yẹn ní ká dẹ́ máa rìn pé ẹni wọn ni ah ǹdẹ́ ni tó sọ̀rọ̀ yẹn bàbá àwọn kẹsẹ̀ kẹsẹ̀ muslim but pé bàbá muslim náà ní ìnílò àjọkàn yẹn wọ́n ní abẹ́yẹn ní hmm. bí wọ́n sọ pé àwọn tí wọ́n jẹ lọ́wọ́ pé àwọn tiẹ̀ má ti san ni àbí àwọn tiẹ̀ káwọn máa jẹ àyàn lọ́wọ́ àbí káwọn ní gbèsè nítorí pé káwọn fi lè pẹ́ láyé kí ni ìdí ni pé káwọn fi lè pẹ́ láyé nítorí pé ní àwọn táwọn jẹ sọ́wọ́n sọ pé kọ́lùkù náà màsádà pé ọlọ́mọ jẹ́ kí ọba yóò kú o ọlọ́mọ jẹ́ kókó ọlọ́wọ́ àwọn sàn ọlọ́mọ jẹ́ sanwó àwọn kótó kú o ẹ wò lórí kìlò <laughs> so ọlọ́kọ̀ sàmìyàn so that àìdọ̀ mí ìsìlẹ̀ ẹ̀ka kúnni kọ́lọ̀ kọ́ṣọ́ wọn bẹ̀rẹ̀ ṣé wo ìpè náà látọ̀dọ̀ nàbí sọ̀tàn màmá àkàdà àmọ́wá lànà náà lórí ìtìtà fàhà àtàfà òlùwàhù ìyẹn ti tó wọn kọ́ṣọ́ wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni anábì sọ̀tàn sọ̀nà hadith sahih matlul ghani ظلم wà ọkọ bàtà inú yẹtọ ẹkọ jẹ ni inú yàrá ẹnu ẹni bá ti ẹni wàá fi jẹ kàbí kí jọ lọ sọ́dọ̀ àwọn kọ́dí kùdọ́ ṣẹ̀rìyé ìyànnà àkàmà ṣẹ̀rìyà tí ó bá sí mákàmà tẹ́ bá ń lò lóyún ó di dọ̀rọ̀ lọ́wọ́ àgbẹ̀kẹ́ nínú wọ́n sà ibi tí wọ́n bá ti lófin tí wọ́n bá ti ń lófin wọ́n sì tọ́ba ẹ̀ka ṣe fún sotí òun ló ṣe ìdáàlú ẹ̀bùdó rẹ̀ àti kìnnì àti òkú bàrẹ̀ pàtó kẹ́kẹ́ pé wọ́n máa fi ọwọ́ ìrìn àbí nǹkan so jẹ ẹnìyà so àbí wọn sọ pé ẹnu rẹ̀ náà ní ẹnu pé àwọn fọwọ́ rẹ̀ ń jẹ ẹnìyà náà kí àwọn pèsè ọjà kí àwọn pẹ̀kẹ́kẹ́ mọ́ jẹ́ pé tó fi bá wà ní sí iṣẹ́ sọ́jà nù kí iṣẹ́ sọ́jà síbùn kì í ṣe ọlọ́pàá àbí ṣe ọlọ́pàá nù ṣíṣe ọlọ́pàá nù kí wọ́n jẹ́ ẹgbẹ́ sìkìrọ̀ pé ẹ̀rọ ọba ń béèrè owó mi ẹ̀rọ ọba ń mú ṣé ẹ̀rọ bá tẹ̀lé ẹ̀rọ bá kọ́pìrì fọlọ́pàá sínú ó wà ní òfin náà pé èèyàn tẹ̀lé kí wọ́n kàn lọ kàn pẹ́kẹ́ lọ́ba mú gan lásán sọ bá mú òfin gan sọ wà ní se cree que hay más que mandar ada. el orden. Vale, a ver So, so, so, so, so, so, so, so, so, so, criminal, c'est criminal, non. Non, pas de ọ̀nà ọ̀nà dàsán. ó ti di kíni náà ti pé ó ṣe nǹkan àrùn gbẹ̀kínú sóò so ọ̀nà kò ṣàánú wa èèyàn sá pé ọ̀ṣẹ́ lọ́nà tó tọ́ àti mí ìṣẹ̀lẹ̀ sí sí ìyàn náà gbẹ̀kínú sóò ọ̀nà kò ṣàánú kí wọ́n sá sí náà náà tó náà tó sàtọ̀ bí ó bá ṣe jẹ́ ó bẹ̀ kí wọ́n má fi jẹ́ pé èèyàn dé àwọn èèyàn lẹ́tọ̀ lórí yẹn torí pé orí láyé bá ṣe gùn tó bá ṣe gùn tó so ọ̀run gùn jù bẹ́ẹ̀ lọ tí àwọn bá tilẹ̀ ní táwọn bá ní mọ̀tọ́lẹ̀ lórí yẹn tí àwọn bá tẹ̀ lórí àwọn èèyàn ó ṣe dúkìá ní lórí yẹn lọ àwọn sheikh wa sheikh eh, àwọn sheikh wa sheikh amúlá ibrahim aláwọ̀ yà hàmù tí àwọn yẹn máa wọ́n ṣe wà màbẹ̀dínà wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n pàrẹ̀ dáadáa ah, wọ́n máa ń sọ pé ah, ọmọ so tí àwọn bá tí wọ́n máa ń tí èdè káwọn lè fọkàn balẹ̀ ní pé tí wọn bá ṣàbòsí fáwọn yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn àtìyàn ẹ pé àwọn bá ṣàbòsí fún ẹ̀mí àwọn ní balẹ̀ táwọn sì tà hálálà wọn bẹ̀ sùn dọ́tọ́ bẹ́ pé àwọn ọ̀gá bíi yẹn ẹ̀yìn lọ́ bá ṣàbòsí fáwọn a àwọn ìwọ́rì ẹ̀yìn kò tọ̀ ẹ̀tọ́ nínú lọ́dọ̀ ọlọ́run ọba so odò kan sì rí lọ́dọ̀ ọlọ́run ọba kọ́díjà alálọ́ọ̀lù kọ́lù ṣe ń kọ́dọ̀ <laughs> ní ọdún tiwa kò yẹ kí n máa fẹ̀tọ́ àwọn ẹ̀sìn kí n máa padùkà àwọn èèyàn rò kò dára ọ̀bá mi rárá so inú títí máa ń fẹ́ ṣe ṣíṣẹ́ máa jẹ́ kí àwọn èèyàn ó kájú lẹ̀ fáwọn èèyàn náà nìyẹn ọ̀tọ̀ ní kí èèyàn yáwó kọ́ máa nì ọ̀tọ̀ ní kí mùsíbà ṣẹlẹ̀ sí kọ́nà kọ́ṣọ́ àǹdí ibẹ̀ so ṣùgbọ́n lómi ibẹ̀ sùfáànì lára rẹ̀ yóò ní kò ní sàn mo ti bẹ́ẹ̀ nìkan nínú àwọn tó ń dá skul lẹ̀ wọ́n dá skul lẹ̀ wọ́n ní ìyá yẹn lọ́mọ skul ànádé àkànná ní normal school wọ́n sì jẹ́ school concern school. ẹnu àwọn tẹ́sí ń ṣe fàájì káàkiri tó ẹgbẹ́ máa ń ṣe ìyàwó tó ń sọdọ̀ ẹ̀sán pé ẹlòmíì wọ́n ṣaṣọ mẹ́ta wọ́n mọ̀ sọ́dọ̀ sí mẹ́rin wọ́n mọ̀ sí márùn-ún kọ́dà ìyàwó tẹ́lẹ̀ mi lè lọ lójúmọ́ àbíjọ bẹ́ẹ̀ ọdún tó méjì mẹ́ta wọ́n sì jẹ́sọ sínú àbí wọ́n ṣe bẹ́ẹ̀ kọ́lùkùlà mọ̀ bẹ́ẹ̀ àwọn táwọn ṣe bẹ́ẹ̀ o wọ́n tọ̀ ó ń tọ̀ ń bá ti ẹni wọn tí a fẹ́ kàn sọ́wọ́ sí ọbẹ̀ jẹ́ kọ́ńtàn kọ́lùkùlà mọ̀ ń ẹ̀ sì ń da customer gan náà ìgbà tí mo dé náà ni àwọn kan ṣẹlẹ̀ náà kan sọ ẹ̀ka yàn fún mi ní tọ́mà sí ọ̀rẹ́ wọ́n ń ṣe jọ́ǹbì kan ní tí wọ́n ń náwó ní alájà kan kan kan tí wọ́n ń dọ́jọ́ kan kan ní ọ̀rẹ́ wọn náà wà ní kí ẹ̀yìn gba ọ̀nà nǹkan jọ́ǹbì kan wọ́n ṣàyẹ̀nì tí wọ́n ní àwọn òwúrò wọn bá pààkì wọn wọn kàn kàtọ. salamu aleykum alájà o ẹ kú náwó wọn sì ń lọ padà. náà kò tí ọ ọjọ́ kejì náà lọ lè sanwó o ọmọ sukùl owó tí wọ́n jẹ proprietor <laughs> ẹ orú nǹkan báwọn so tọ́lọ́n kò ṣàánú wa kò bá mu rárá ẹlòmíì bí ìgbà tẹ́ pé yóò yà ọ́ pẹ̀lú àníyàn kó má dà padà máa ń kò dà ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀.

tó bá tọ́ kí ina ṣe iná ló kí n ṣe ọ náà ni tó bá bá ọ̀rọ̀ náà níbi musa sọ̀rọ̀ nítorí tó lè là yẹn nìyẹn kò sí ẹni tó lè là yẹn lọ́dọ̀ ọlọ́run sórí tí wọn bá ṣẹ lọ́run òkú lórí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ́ kójà fi hàn pé ní táwọn olú wa ń ṣe tí mo rí tí wọ́n ń ṣe táwọn ẹbí wa ń ṣe táwọn èèyàn wa ń ṣe táwọn kìnnìkan ṣe táwọn kìnnìkan ṣe iná lèmi náà ń ṣe rárá tó takọ̀ lọ́wọ́ àwọn ànábì Muhammad sallallahu kí ló dé sóye tó wà mọ́kàwọ́ ni sọkọ́lá bí àwọn yẹn máa ń ṣe ìbàjẹ́ kí wọ́n ń ṣe gbogbo ẹ̀gbọ́n bí wọ́n kàn kakún ìbàjẹ́ níbàjẹ́ kún so ìwọ́n láti kakún tiẹ̀ torí wọ́n kọ́ kò ní ìròjọ́ tí ọlọ́dọ̀ náà bá so wọ́n náà kọ́ sọmọ́ra kó dé tiwa last question ni. jẹ́sẹ̀ kún lọ kàn ẹ jẹ́ sáré náà lẹ́bẹ̀ẹ́. ẹ jẹ́ sáré wọ́n sọ pé ẹni ẹ wọ́n ní nǹkan tó common ní but wọ́n ṣe sample pẹ̀lú kan méjì tó pé ilẹ̀ lápẹ̀rẹ̀ àwọn míì wọ́n ra ilẹ̀ wọ́n lè wá ra ilẹ̀ ńsìn jábìs wọ́n lè ra fifty acres so tó bá ti wá ra yẹn wọn ò ní owó tí wọ́n fẹ́ kó lẹ̀ lásìkò yẹn wọ́n wá fẹnu rà àbí kí wọ́n ra sọ ten acres owó ten acres ńbẹ. èèyàn fẹ́ ra lẹ̀ àbí. bẹ́ẹ̀ ni sà wọ́n wá bá wọn nílùú afẹ́ra lẹ̀ níbí bí àlùtí ò ti lajú dáadáa àbí kan so tó bá ra fifty acres wọ́n wá lè sọ owó ten acres so tọ́wọ́n bá ti rà tọ́wọ́n yẹn bá ti ṣèwé fún wọn. fẹ́ ra fifty acres bíi ten so wọ́n ti ṣègbè wọ́n ti parí gbogbo ètò pé wọ́n ti fún wọn lọ́kọ̀ọ́balẹ̀ kọ́ àwọn fún wọn lówó wọn bóyá wọ́n dágbà fún wọn àwọn wà á bẹ̀rẹ̀ polówó pé àwọn ń talẹ̀ o ẹni bá fẹ́ rà wọ́n lè lọ sórí rédíò ní tẹlifíṣàn wọ́n ti rà á ní oye kan so wọ́n wà máa tà ní ó wà lè jẹ́ kó owó ten acres yẹn ni wọ́n fi sọ gbó fifty acres bí wọ́n rà lọ́wọ́ bíi five thousand lápẹ̀rẹ̀ one acre so gbàtọ́ wọn bá máa kéde ní fàyè pọ̀ wọn nílẹ̀ kan àwọn tàbá yìí wọ́n lè máa ta ní bíi twenty five thousand so wọ́n nìyẹn ṣẹlẹ̀ pé ṣe ojú ẹ̀ ṣẹlẹ̀ wọ́n á ṣàpèjúwe mi wọ́n ní bẹ́ẹ̀ ni mọ́tò ẹni ẹ wulẹ̀ ń ta mọ́tò. sẹ́ni yẹn náà ẹni tó sálọ náà ní í ṣe òde àbí kọ́ṣẹ́ mi ni pé wọ́n ní wọ́n sọ pé àwọn yẹn ń ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ àbí. àwọn náà mọ̀ sí torí wọn náà wà níbi ọ̀rọ̀ nílẹ̀ dé ṣùgbọ́n ah, àwọn ló ń ta mọ́tò. àwọn ah, náà máa ra rúlẹ̀ lọ́nà. àwọn náà eh, wọ́n ní wọ́n tiẹ̀ ṣúgbẹ́ fún wọn náà. so ó padà wọn sọ wọn létà nígbà tí ó ti bọ́wọ́ tán. so wọ́n ní jẹ́ mọ́tò àwọn ta mọ́tò tó máa ń sẹ́ǹdẹ̀ sí wọn. ẹlẹ́mi wa lè pè é pé mọ́tò báyìí ṣé ẹ nílẹ̀ ah, ó wà òkè eh, èló ni nígbà tí wọ́n bá jọ ń sọ̀rọ̀ ìwà ni àpé dílà lọ́wọ́ náà bọ̀tọ̀ wọn ò ní irú ọkọ̀ yẹn lẹ̀ wọ́n ní ó lè di ọjọ́ tọ́sọ́kọ̀ wọn fẹ́ wa wọ́n kọ̀ wá pẹ̀lú àwọn ti ta mọ́tò mọ́tò tó wà lọ́dọ̀ tó wọn wọ́n ti ta fún àwọn tí wọ́n fẹ́ ta fún wọn wà dọ́dọ̀ wọn wọn bá wọn sọ̀rọ̀ pé mọ́tò yẹn dà ẹ̀yẹ já lọ sí kínní wọn a máa sọ̀rọ̀ gàtẹ́ pé àwọn ni wọ́n ní iléeṣẹ́ ọkọ̀ yẹn ibi tí kọ́ pọ̀ sí yẹn àwọn àni ìbọ̀lá kówé ọkọ̀ yẹn sí wọ́n ti jọ bargain pẹ̀lú àwọn tán. wọ́n ti nọ́jà pẹ̀lú wọn tí wọ́n. wọ́n ti jọ dì í pẹ̀lú àwọn tó yẹn. wọ́n ti jọ dì pẹ̀lú àwọn tó fẹ́ ta mọ́tò fún ní wọ́n wá sọ pé ìgbà tó dọ̀dọ̀ tí wọ́n. gbogbo eléyìí kò tẹ̀ nídìí ìdájọ́ pé kò lójú ọ̀lẹ́ ló da eléyìí ọ̀daràn ni ó da eléyìí ọ̀daràn ni wọ́n ọ̀daràn lásán kò nídìí kẹ́kẹ́ ń fọ́dọ̀ gùn rárá ṣé wọ́n fẹ́ máa bẹ̀rẹ̀ pọ́tà àjọ ọ̀tọ̀ ni kò nídìí kò nídìí pé. àwọn gẹ́gẹ́ bíi pé àwọn fẹ́ wulẹ̀ tajà ń tọ̀ wọn lápẹ̀rẹ̀ àwọn ò ní lè sọ̀rọ̀ àwọn ti sọ iye price tí àwọn fẹ́ ta fún wọn so gbàtọ́ bá kọ̀jọ́ ní ọkọ̀ yẹn dà ẹ̀wọ̀n rè ẹ̀wọ̀n akọ́rọ́ ìwé so ọ̀nà ó ya dákẹ́ tó wọn nígbà tí wọ́n bá parí e, gbogbo ẹni tó fẹ́ rajà rí àwọn ó gba ẹni tí ó ń béèrè ìdájọ́ lọ́wọ́ tèmi pé. kí ni kí ni tí wọ́n ń bẹ̀ kí ni dákàlù tí wọ́n ń bẹ̀. tí wọn àwọn lọ wọn ń ta mọ́tò. àwọn àmà sí tí wọ́n fẹ́ fi mọ́tò àwọn ṣe àwọn mọ̀ pé ẹnìyẹn fẹ́ rà ṣùgbọ́n ẹnìyẹn gangan òun fẹ́ tà fún yàn kan ni ó sì wá níwàá pé ó ti kọ́ pòun ló ti pọ̀ wọn lórí àgọ́. ṣé àwọn mọ̀ pé ń rárá fi mọ́tò àti dájú ẹ̀ ni. no ó ti kọjá kọjá kọjá tí ó ti ò ní nìkan wọ́n ti lọ́ọ́ dé bá bá ẹni tí tó lọ jàǹgà wọ́n jọ sí pé tọ̀ òun nígbà tó pọ̀ lòun níbí. bí wọ́n ṣe sọ fún mi gangan ni wọ́n sọ pé tọ́ba ti pè wọ́n lórí wọ́n lè pọ̀ wọ́n lórí àgọ́ wọ́n sọ pé dílà lọ́wọ́ náà bọ́tọ̀ wọn ò lọ́kọ̀ yẹn lẹ̀ àwọn ò wà lọ́jọ́ báyìí ọjọ́ tó bá á dé ọ̀nà òun kọ̀ ní wọn pẹ̀lú. ni wọn ti lọ bọ́ǹtọ̀ ń kalẹ̀ nìyẹn. ẹni tí wọ́n mú wa. bọ́ǹtọ̀ ń kalẹ̀ ó sì alọ́ ó sì alọ́ sí ayé ẹnìkan wá sí pé wọn ò ní afọlọ́pàá mu pé kíní dààmú rẹ̀ so wọ́n ti jọ dínú wọ́n ti jọ dínú ah. wọ́n ti jọ dínú sẹ́ nínú kwẹ́sàn yẹn wọ́n ti jọ dínú torí pé ẹni ẹni ibi tẹ́sí ta mọ́tọ̀ sẹ́ni hmm. àìsàn kẹ́nìkan wá wá kọ́ wá ní kọ́ wá mẹ́tí ọ̀rà wá kọ́ máa sọ pé iye báyìí ni àwọn tó tẹ́ kó kalẹ̀ pé bí wọ́n kẹ́kẹ́ iye báyìí ni kẹ́kẹ́ ṣe iye olẹ́bẹ̀ẹ́sì kí níbẹ̀ kí lẹ́sẹ̀ kí lẹ́sẹ̀ hmm, kí lẹ́sẹ̀ no no no kí lẹ́sẹ̀ so àti tẹ́ bá ti lè dákẹ́ nípa tẹ́sí màá tẹ́lẹ̀ nù náà náà sọ náà náà sọ tí wọ́n bẹ̀rẹ̀ bí question. bẹ́ẹ̀ kẹsẹ pé ó tan tí o sí ẹnìkan sẹ èyí wọn ti jù bẹ́ẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ ọ̀daràn yẹn yẹn lélẹyìí ọ̀daràn sáà lélẹyìí làwọn eléyìí o so that ẹ kò bá mu rárá ẹni tó bá mọ̀ pé òun ní mútọ̀ nbẹ pé mútọ̀ àbí ẹni tó question yẹn ni pé ẹni tó tàn gàgà so ṣé bóun ṣe dákẹ́ sódà àbí ọ̀dà àbí ṣé question yẹn ni tó tàn gàgà tí wọ́n á fi mọ́tò rẹ̀ tí wọ́n á fàyè rẹ̀ gbáyàn lójú àbí òun jẹ ah, ká má sanwó fún ka yìí àní ọ̀dọ́ bẹ́lẹ̀ yẹn ọ̀dà ẹ̀ nà pé nbàbí nà wà ní àlàlẹ́ fún mi lè yùn ó kún yàn lórí ìbàjẹ́ nù tí o bá fàyè tiẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ mi ò fàyè tiẹ̀ lẹ̀ irú ẹni tó àwọn onílé yẹn gbà kò ní irú bísíǹsì ìdìbí ló ń ṣe fáwọn èèyàn ewu tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ tó bá jẹ́ pé ọba padà wá gbowó tí wọ́n bá sanwó àbí tí wọ́n bá sanwó fún un tó yẹ pé mọ́tò òun bó ṣe ń tó sọ ń tó sọ fún kọ́lọ́dún bẹ́ẹ̀ àbí bó ṣe fi hàn kọ́lọ́dún bẹ́ẹ̀ ṣe abọ́lá rẹ̀ ní fọ́t kí náà ṣẹlẹ̀ kí náà ṣẹlẹ̀ wọ́n dà padà ta ni wọ́n gbà ta ni wọ́n sọ pé wọ́n gbà ta ni wọ́n sọ pé wọ́n gbà kékeré so n jẹ pa mọ́sálà ti bẹ́ẹ̀ ládàá mọ́sálà ti bẹ́ẹ̀ ládàá so irú ẹni tí ó ní kò sí tọ́kàn àbí tọ́dákẹ́ tó ti kí níbẹ̀ yọ padà kan yàtọ̀ sí pé tí ọba ṣe fi léyìn gánbẹ̀ gánà sọ̀rọ̀ bẹ́ẹ̀ òyìn so ríṣì mbẹ́mbẹ́ àti ìfìdá àti rọ́ àti ẹ̀ṣẹ̀ so tiye wà látàbí mẹ́rin lẹ́sẹ̀ ẹ̀ńdà ó ti wà ń bẹ́ pé ntí ò sí lọ́dẹ̀ lọ́tà ẹ̀dá ìní ni pé irọ́ wà ń bẹ́ ríṣì wọn níbi sọ pé sọlọ lọ àdìbàyí á ní bẹ̀rẹ̀kẹ̀yàrí ànábì pé sọlọ sílám ìdàtàbáyà. إذا تباينت أيان بورك فيهما سي إذا صدق سي أو ما لم ما لم أما إذا ما لم يقربا ولم يكتما أو كما قال النبي صلى الله عليه وسلم so that ọlọ́run fàlà kà sí tàyíra fẹ́ni tó tàbí ẹni tó rajà lọ́kùnrin ti fi tí ọyẹ kí wọ́n fi hàn nínú àlébù tí wọ́n wà ní bẹ́ẹ̀ tí wọ́n bá sòdodo fúnra wọn kò sí dodo eléyìí ń sìn so kò ní sọ̀rọ̀ bá kàn bí bẹ́ẹ̀ o so lẹ́yìn náà nípa gíṣù tún bẹ́ẹ̀ man ghashana falaysa minna man ghashana falaysa minna ẹ laysa alhadi nàbí sọ̀rọ̀ laysa ala tariqatihi ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni kò sí àpẹnu bí pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni pé ibi tó yà nígbà sọ̀kè sọ̀rọ̀ falaysa minna falaysa minna náà látọ̀rẹ́kọ̀ nígbà tó síbi tó wá pé ẹ̀ṣọ́ sọ́tìyẹ ń túmọ̀ sí pé bí ẹ̀ṣẹ̀ ńláńlá náà ní túnmí nìkan yẹn wọn sábà máa ń lò bí wọn jọmọ sábà máa wá fún so ẹhẹn pẹ̀lú pọntà wọn jáde kún islam so lóǹkan yẹn kò bá mu rárá kò bá rárá so ẹyìn náà tí ọmọ tó bá ti tà tábà lórí nǹkan tí ò da tí wọn bá gbà lórí nǹkan tí ò da náà so àlùbẹ́ẹ̀ títà rírà ó ní ìdájọ́ rẹ̀ lọ́tọ̀ ó láwọn májẹ̀mú tó ní ṣòro tó ń pè ní ṣòro tó bẹ́ẹ̀ kọ́dà àwọn tó máa ń pè kan ní shurutun fil bay' shurutul bay' ọ̀yọ̀tọ̀ àwọn mọ́jàmú tó yẹ kó ní ara ẹ̀ náà ní pé kí ẹni tó bá bẹ́ẹ̀ tàn ká kó ní nǹkan lọ́dọ̀ òun ni tó máa wà láti ẹ̀dẹ̀ ìmọ̀lẹ́sẹ̀ ẹ̀ńdà so an yakuna qadiran an yakuna al-mushtari qadiran ala taslim an yakuna qadiran ala taslimihi ẹni tó bá tàn kọ́ lórí kọ́ lórí mú nǹkan tó ṣe pé nǹkan ní dàn kan báyìí gbogbo àwọn nínú àwọn shurutu shurutu shurutu bẹ́ẹ̀ shurutu fil bay' yàtọ̀ òun ni ọ̀kan nínú àwọn atọ̀ràfẹ́ ni ó tún ṣe wípé lápèjúwe ọkọ̀ tẹ́ ra yóò ẹtì rà ti pé kíní báyìí ṣùgbọ́n ẹ dákun ní májàmú kan tí mo fẹ́ ṣe lórí ẹ májàmú pé kí n tó gbé fún yín mo fẹ́ lò fọ́ṣẹ̀ kan àbí ọjọ́ kan àbọ̀jọ́ méjì àbí mo fẹ́ fi lọ sí kò kí tẹ́ni tó bá ti rà bá ti dà kò sí kàtó bá mi rẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn ra jamal lọ́dọ̀ Jabir ibn Abdullah Jabir ibn Abdullah àtàntàfà anabi sallallahu alaihi wasallam. اشترى على النبي صلى الله عليه وسلم حملانه حملانه الى المدينه ó ní sùn báyìí rà níbi sọ̀sọ̀rà táwọn bá dé táwọn bá dáhùn tí wọ́n gùn dé mẹ́dínà náà táwọn bá gùn dé mẹ́dínà náà wọ́n tó gbé fún yín o ànábì sọ pé bẹ́ẹ̀ ní sọ̀sọ̀rà ǹgbọ́n yóò dúró lórí pé kí wọ́n ní kán jọ ní ìtàkùn lórí ẹ̀ so màtán ti dé mẹ́dínà sọ̀sọ̀rà màtà ànábì sọ̀sọ̀rà táwọn gbé fún ànábì sọ̀sọ̀rà ànábì sọ pé máa múra kún mi lọ àtúwà àti ràkúnmí ànábì bùn sọ̀rọ̀ sọ̀rọ̀ so that bó ti jẹ́ pé mùsítárì náà ni ó fẹ́ ní ṣẹ́ẹ̀tù kan so kò sí nǹkan tó ti kí n tó báyọ̀ bá ti ṣe pé kìnní kò sí nǹkan tó ti kí ní bẹ́ẹ̀ ká òun ra alápèjúwe òun ra kìnní yìí o òun ra àkàbà rẹ̀ rẹ̀ rẹ̀ lọ́wọ́ yín mọ́tò yìí òun ra lọ́wọ́ yín o ṣùgbọ́n ẹnì kí dírẹ́fà kan bá mi dé délé wọ́n sì lù mí nù láàyè mi nù àbí kìnní kan ní òṣòṣò àbí ẹ̀bẹ̀nu ra ṣe kankan sí lábẹ́ àbí gíláàsì tí ó ní ordinary kìíní ni ìjábà ṣe sí automatic so button so tó bá ti dà so ti mo ṣòro tó fìlì bẹ́ẹ̀ rẹ̀ mi látọ̀ yìí ṣòro tó bẹ́ẹ̀ so ọba kìíní wọ̀nyí ọ̀nà tí wọ́n fi ṣe kìíní kò bá mu rárá samsara ẹlẹ́yìn kò bá mu rárá so ọlọ́run kò sàmìnà wa ní tó ti dáa jù lọ́dọ̀ tí ọmọ mùsùlùmí bá ṣe kó tó ṣe kó tó karabọ̀ kó ti béèrè dájọ́ ọ̀dà àwọn tọ́lá ni kò yé àwọn afọ́rọ̀ súnmọ́ àtọ́lá ni kẹsàn-án òye kó béèrè kó tó ṣe torí àwọn arúgbó báyìí sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín kó sí tí ṣe ẹlòmíín sì rè ẹlòmíín da lọ́mọlúwàbí ẹlòmíín gan lè súnmọ́ súnmọ́ àbí kẹ́lẹ́ máa ṣe súnmọ́ súnmọ́ akọ̀lọ̀ pé báyà àmọ̀ àmọ̀ láti ẹ̀yà kò bá ọmọ dẹ́ nítorí màá fásitì ti máa ṣẹlẹ̀ ọ̀làgbà wọn kò fifty plus tẹ̀ so kọ̀dà ọ̀dà rárá kọ̀dà then ẹni tí ẹni tó nílẹ̀ ọ̀nà ó mà sí àwọn tán àbí wọn so ten làwọn ó kú forty kò sí rẹ̀ wá kò sí rẹ̀. wọn kò wá wọn ta kọ yẹ kó ti tọ ní kò ní nkata kò sí ìbẹ̀kì ní ọmọ bá wọn rọwọ san ni wọn sọ kọ dáa kọ mà bá wọn rọwọ san kò bá wọn rọwọ san bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìíní kọ kò ní tíyẹn tó sanwó lọba ta ẹ kó ti ó ti di tiẹ̀ ni ó ti di tiẹ̀ ni ní ẹ pé tàwọn tó ń gánà sọ pé tí ẹ bá mọ wá ni o ṣe kò ilé ó ti di tiẹ̀ èyí tí ó ti sàn ti di tiẹ̀ ẹhẹn sọ ti yé àbí ń tàn báyìí ṣé wọn á máa dàkọ́ ṣe kálá tí ọba polówó síta kún fẹ́ talẹ̀ ṣé àwọn ilẹ̀ tí ó ti sanwó so lágbára aládìpé kan máa ṣe kàn síbẹ̀ àwọn tó ń lè sọ pé owó dá ẹnì lẹ sanwó níbo láti kí nígbà tẹ bá kọkàn síbẹ̀ tán kò ní sí ogun mọ́ wọ́n sọ bẹ́ẹ̀ fún so àwọn tí tíọ́ fi sọ pé yóò bá sanwó ẹ̀ rí i pé kò tiẹ̀ kò sí ẹ̀ tó nílẹ̀ tí ó dá tó bá yẹ pé àwọn ò ti sanwó tán báyìí báyìí nù so wọ́n mọ̀ ẹ́ sẹ́kiri kó mú owó wá tí ọba ti mú owó wá ìdí tó sanwó wọn kàn lókè tó ìyókù wọn tàn kàn fúnra wọn. Wọ́n bẹ́ẹ̀ ṣẹlẹ̀ fífẹ́ tó ra ilẹ̀ ten acres tó wá ní forty náà tó wá ní ta forty ẹ̀ wá fún wa. ṣé ṣe fún àwọn tó máa ń ṣe ilé hmm. àwọn kọ́pìnì náà ni. àwọn kọ́pìnì gangan tó pé àwọn èèyàn ti mọ̀ wọ́n pé ilẹ̀ náà ń tà. Hmm. so tí wọ́n bá gbọ́ pé àwọn fámìlì kan fẹ́ ta ilẹ̀ tó pọ̀ hmm. bí a fi fifty mẹ́tọ́ yẹn àwọn náà kàn lọ fáwọn fámìlì yẹn pé àwọn ò bá yín tà ṣùgbọ́n owó tẹ̀ náà san bẹ́ẹ̀ fáwọn fámìlì yìí làwọn tó wá mọ̀ pé olóró rẹ́díò pé ilẹ̀ ibi báyìí àwọn ti ń ta òye táwọn ti ń ta ni tòde kí táwọn ìbá ti wá sanwó yẹn owó yẹn náà náà ti sanwó àwọn fámìlì yẹn so àwọn mọ̀ ta torí pé àwọn yẹn ti mọ̀ pé àwọn ń talẹ̀ àwọn yẹn lè mọ̀ mọ̀ pé àwọn fámìlì yẹn tààrà bí kan pé wọ́n ti ń talẹ̀ bẹ̀ so torí bọ̀ pé kọ́pìnì làwọn fẹ́kù gbàlà rẹ̀ mọ́ wá sọ́dọ̀ wọn pé ṣe nílẹ̀ lẹ̀ afẹ́ralẹ̀ afẹ́ralẹ̀ làwọn fi máa ń. ẹ ẹ àwọn kọ́pìnì lọ ṣé ó rà àbọ̀fẹ́ báwọn ta wọn yìrá báwọn wà lọ́wọ́ fámìlì àwọn hmm. ó ta fáwọn èèyàn làwọn. wọn ra wọn ra wọn sanwó mẹ́wàá. ẹ ṣùgbọ́n owó mẹ́wàá náà kàn sí fáwọn fámìlì yẹn náà so làwọn ìgbà yẹn làwọn ti lọ́mọ polówó báwọn nílẹ̀ táwọn ta. àti òkèèrè pẹ̀lú kọ́mpìn àdéhùn kọ́mpìn ntí ntí wọ́n ra wọn ni wọ́n dé ta ntí wọ́n ra wọn so torí kò tí di tiwọn àwọn látàbí ẹ má lẹ́sà ẹ̀ ń dàkẹ́ ṣe company ẹ ẹ tó lè ṣẹlẹ̀ sí afrod ó lè ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn tó lè ṣẹlẹ̀ sí ẹni dìbìdà kò lè ṣẹlẹ̀ sí company àmọ́ fásitì tún dán bí tí a náà bí sọ pé ká má ṣe bẹ́ẹ̀ sọ̀sọ̀rọ̀ ayé àmà kan kọ́lá bí o tẹ̀síta pé èèyàn ṣe tìkábù náà yòó lọ pé níta náà bí ní ká má ṣe ní sọ̀sọ̀ èèyàn ṣe ẹni bàtà bá ṣe ó ti kó sínú mahalo kò dáa so ti yé bí company bá mọ̀ pé òun tó company kó dáwọ́ bí ẹ lórí kí ló dé àwọn náà tẹ wọ́n sábà mọ́ lówó lọ́wọ́ so kó dáwọ́ bí ẹ ó lè rówó yá gẹ́gẹ́ bí company owó tí ò ní sí rìbá ń bẹ́ẹ̀ tó yà kóòtù ọmọ pé wọn ò ní sọ́ọ̀tì tó bá ti ra tèmi wọn ra kóòtù wọn ti máa pé olórí wọn sì máa kọ́ máa tàn kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so àkótó àkóso ìkóso ẹni tí ó dùn tí èèyàn lè nílẹ̀ èèyàn lè nílẹ̀ kẹ́nìkan wá sọ pé kíní báwọn tí bàtà ẹ̀kọ́ wá fi ọkọ̀ gbàyàn lójú nù hmm, so wọ́n á fọkọ̀ gbàyàn lójú àti popularity rẹ̀ àbí kíní so kò bá mu so wọ́n lè máa ṣépè fún gan. owó dí àmì. nínú àfi irú rẹ̀ náà ni tàbí nínú àti tàbí kọ̀ bámu ṣẹ́ kọ̀ bámu gbogbo family nǹkan ṣe gbogbo family náà fẹmi kúrú kan wọn family wo ni fẹmi kù bẹ́ẹ̀ àwọn kàtà ń dẹnu bẹ́ẹ̀ ni àwọn tí wọn bá máa tí wọn ṣe tí wọn gbé kù dẹ ilẹ̀ ilẹ̀ tí wọn ẹtún àwọn pé ilẹ̀ pín ilẹ̀ sábà tí tí ọba tà lẹ́nu àbí tẹ pé kò bá develop bá ti débẹ̀ lónìí ẹn tẹm develop ti padà ọsàn àdébẹ̀ ìgbà tó bá kà débẹ̀ yóò ṣèjú pé kìnìún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tẹ pé ọmọ ìjọba ara wọn lọ ní dààmú àwọn ọmọ nílẹ̀ ìjọ mi pé àwa làwa bẹ̀ lónìí kásáré jẹ́ jẹ jẹ́ ẹ̀mú padà máa ń sàbámà nígbà tí wọ́n bá ta wọn tán wa dá náà ni wa lé tí wọ́n máa tún lẹ́gbẹ̀ẹ́ ta wọ́n máa já wọ́n ti kìnnì àbí pé ilẹ̀ bàbá ta pé a ah, kìí ṣe pé ṣe àpẹẹrẹ ilẹ̀ táwọn bàbá bá ta ọ̀tọ̀ àbí ilẹ̀ tí bá ta máa bàbá bàbá bá kàn àbí sọfíà kan tí eh, àbí lọ́yà tó lóun dojú àbí tó lóun lóògùn tó wá ta èyí tọ̀lé yóò wọ́n lè máa béèrè wọ́n lè béèrè ẹ̀tọ́ wọn nígbà yẹn lọ́tọ́ ẹ̀pà àwọn ará yín náà lọ́tà tẹ́yìn tó wọ́n fẹ́ tún ta tí ó tọ́lá pé wọ́n fẹ́ dá àjẹsẹ́kù ni tí ó pé wọ́n tó ń kálukú bá wà nípò tó bá bùkátà sí nínú owó tọkàn rẹ̀ tà tó wọn àti fámìlì rẹ̀ jẹun tó fi lọ́dà tó ẹ̀sà lórí kìíní sọ̀rọ̀ ẹ̀sà tẹ̀ ẹ̀sà tàbí ẹ̀sà tẹ̀ sọ̀rọ̀ irú ọ̀nà yẹn kò bá mu rárá irú àwọn kọ́mpìnì tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn ti ojú sọ pé irú bíi tílẹ̀ yìí ṣe kékeré báyìí báyìí irú èyí táwọn jẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá tẹ̀ wá kó wọn wá cash tí wọ́n bá tàdà kan kó wá cash kò bá dáa so wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹ wá ta ìkan fún wọn mú rẹ̀ wá níyókù kan ní ẹ fara mọ́ so wọ́n ti wọ́n kàn bí ìgbà tí ìsìtìgbàlù wọ́n ṣe ìsìtìgbàlù àwọn èèyàn lórí àyẹ̀mọ̀ eh, àbí lórí bùkátà àbí lórí hájà tí wọ́n ní ń jọ́ mi náà wọ́n ń ṣe so kò bá mu rárá so kò sáà kò sáà tó fi bá mu tó bá jẹ́ pé wọ́n bá ní tọ̀ mẹ́wàá làwọn lè rà ń bẹ̀ o ṣùgbọ́n yòókù tí káwọn bá yín polo àwọn bá yín tà àwọn bá yín tà káwọn bá yín polo yàn pé bẹ́ẹ̀ àti ìjára mi so wọ́n ti ó kílẹ̀ pé wọ́n ti ta wọ́n ti ta wọ́n ti ta wọ́n ti fẹ́ rà wọ́n ṣe bá wọn ṣẹ́ nìyí so èyí tí ọba jẹ́ ti wá ń bẹ̀ lówó ṣẹ́ ọ̀tọ̀ lè yún kí ló ti ò kílẹ̀ so eh, ọlọ́run kò sànù wa ọlọ́run sàmànà wa. ọjà mi pé ọba wa ta ọjà mi àbí mo lọ ra ọjà lọ́wọ́ sí program lẹ́yìn ṣe à ń pé kò èyí ò rújú so ẹni tó ní tí wọn rajà lọ́wọ́ ẹ̀ wọ́n ní tí wọn lè san padà máa san yòókù nù ẹ̀hẹ́n so ìyẹn tán tí òsì lọ́dọ̀ yẹn ẹ̀hẹ́n so bẹ́ẹ̀ ni máa ti tà kó tó dọ́wọ́ yín kọ́dà bẹ́ẹ̀ rajà kan gan náà bí o bá ti dẹ̀ ẹ́ má ti tà torí bẹ́ẹ̀ rà bẹ́ẹ̀ sanwó pé gan náà ẹ̀ bẹ̀rẹ̀ sanwó pé ẹ bá fi hàn pé ọdún tí a pé kínní so bóyá jà ń ṣe bó ṣe bó ṣe bó ṣe bó ṣe bó ṣe rí ni bó ṣe rí ni bó ṣe rí ni bó ṣe rí ni tẹ́ ẹ ti polo tó bá ọ̀nà tí wọ́n fi ṣe yàtọ̀ sókè náà bílẹ̀ so ọ̀n ti tí ọjọba tó dọ́wọ́ yàn iná ni èèyàn tó máa sọ pé yàn tà yàn lè sọ pé ọjà ń bọ̀ kí àwọn ẹ̀kọ́ tó bá dé láyé bá rẹ̀ tó bá dé wá wò àbí tó ń fi hàn yín so so ẹni tí ọba wa randa nǹkan wa rà so ọ̀dàbẹ̀ tó bá dé kí wọ́n sanwó gan tí àbá ìsanwó dẹ̀ tán tí wọ́n tọ́lọ́jà bá sọ pé ah, ẹ máa kó lọ ẹ wá sanwó yòókù òun náà ó ti di tiẹ̀ náà nìyẹn owó wà láàrin ọ̀tọ́ lọ́jà pé oúnjẹ gbèsè wọn bá tajà ń tán wọn lọ san fún un sọ yàtọ̀ sí irú tí wọ́n béèrè lẹ́ẹ̀kan so ti aláwọ̀ balọ̀ tí ó ní iná àwọn ọmọ tàbí láti mú sẹ́yìn afẹ́bùrẹ́ àti sẹ́pẹ́ last question ọ̀dọ̀ ọ̀yà adákan ẹ̀ẹ́dẹ́ kan ọ̀yà ọ̀hún tó dúró kí wọ́n fi mú. ti ń jẹ́ ọlọ́run náà kọ́ sọ̀rọ̀ bẹ̀rẹ̀ kò sí ti ń jẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀rọ fìlọ́sọ́fì kankan yẹn ẹni tí wọ́n ń yìí náà ẹ bá ẹ bá wà ní kíláàsì yóò jẹ́ mọ̀ pé kò sí ti ń jẹ́ ọlọ́run yóò sì púrúfù ẹ̀ pẹ̀lú bóun ṣe mọ̀ ẹ bá kún kíláàsì ẹ̀yin pẹ̀lú ẹ náà lẹ́sìn ti ń jẹ́ ọlọ́ kírun ní mọ́sálásí ẹ dákun irú ẹni yẹn tí kí ni ìṣẹ̀dá sàn sọ bẹ́ẹ̀ àbí ó ní tí àwọn ara wọn fẹ́ kẹ́ dọ́yẹ kẹ́ má kẹ́ má lè pẹ́ ní tí ẹsẹ̀ kẹ̀bẹ́ o so ṣé ń sọ yìí pé ẹni tí wọ́n ń kọ́ àbí táwọn ń kọ́ tí wọ́n sì fi ń ṣẹ̀rí pé báyìí báyìí pé lẹ́nu tiẹ̀ lọ́yìn ní sọ o lẹ́nu tiẹ̀ náà pé báyìí báyìí báyìí báyìí o ti ẹ̀yin náà ti máa tẹ béèrè o èmi ò ní sọ so that báyìí báyìí báyìí báyìí báyìí sọ́sì tí ń kó tí ń ṣe bẹ́ẹ̀ sóye tó wọn gbọ́n lẹ́nu ṣùgbọ́n bàtà wa kó tiẹ̀ tán ọ so ọ̀rọ̀ tí wọ́n sọ báyìí báyìí tí wọ́n sọ nǹkan kan sọ wọ́n máa dẹ̀sẹ̀ lébò ọ̀gbẹ́ ntí wọ́n sọ pé ntọ́ sì wà ń bẹ̀ ní ntí àpapọ̀ náà ń bẹ báyìí báyìí gángan kan sọ. kì í sọ báà kì í sọ bẹ́ẹ̀ o tó bá wọn kíláàsì yóò establish ẹ̀ àwọn ìṣàtúnà lè jẹ́rìí yóò establish ẹ̀ kódà àwọn kan dìde inú àtàjọ jẹ́ kínní tó ní àwògá kò rí bẹ́ẹ̀ yíwa ni ẹ má sọ báyẹn kò sí jẹ́ màláìka ìgbón tàbá rí tàbá lè gbọ́ hó. sọlá kọlọ rẹ sọlá kọlọ òun ni ẹni sọ̀rọ̀ ọpọlọ rẹ̀ sóni sọ́rí sọ́rí ẹ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹni ṣe ó lọ́pọlọ tó lòun lọ́pọlọ sórí ọpọlọ ẹ̀ tọ́wọ́ náà rí tọ́wọ́ náà bí lè pé sọ àti tí wọ́n bá rí adẹ́pẹ̀rẹ̀ lọ́pọlọ nù adẹ́pẹ̀rẹ̀ lọ́pọlọ nù lọ́la pé àwọn lọ́pọlọ àgbà tó ti bèrè pé ọ̀ lọ́pọlọ ó sì mọ̀ pé ọlọ́pọlọ ń bẹ sódà ó lè lè pé ọlọ́run ọba tí ó dá káwọn yìí ẹnìkan ló dá bọ́tí ń bẹ̀ yìí tí ó ń ṣètò bọ́tí ń bẹ̀ yìí so ọlá tilẹ̀ ń tọ́ da so that èèyàn lè rí ìgbẹ́ ẹ̀sìn kí wọ́n máa pẹ́tọ̀ ẹ̀sìn ẹ̀sìn ti kọjá lórí so níbi tí èèyàn ti rí gbẹ̀sìn bẹ́ẹ̀ ni gbẹ̀rún lóyè ẹ̀rọ so ẹ̀yàn tó pé so màlúù ti kọjá níbi tẹ́ ti rí gbẹ̀ màlúù ni àdúmọ̀ ló bá lájẹ gbẹ̀ so ti èèyàn ò sì lè rí nǹkan kan tí wọ́n ṣe àbíkẹ́rẹ́ tó ṣe so that definitely ló mọ nǹkan tí ń bẹ yìí kọ bẹ́ẹ̀ sódì fàtàn kò bẹ lásán ọlọ́run ọba ọlẹ́nìkan tó dàtẹ́ pé òun náà ni ọba tó tọ́ sí ìjọsìn wa tí ò tí ò sí ọba míì tó tó ìjọsìn wa gbà àfọwọ́ nìkan subhanahu wa so bó ṣe kọ́ àwọn mùsùlùmí máa ṣe láti kí nínú so ẹ̀rù náà pé orí kò sí táǹpẹ̀ ní àwọn táǹpẹ̀ ní fúkàmá yẹn fàlásífà yẹn so sòfòhà ni wọn ní tí wọn bá pẹ́ ní orí báwọn ni àwọn mùsùlùmí bá kọ́lù nǹkan báyìí tó bá jẹ pé ó fi ń dífẹ́ǹdì sọ fi ń fòdodo múlẹ̀ ọ̀dà

ọ̀rẹ́ kí wọ́n ṣe kìíní bẹ́ẹ̀ ọ̀rẹ́ kí wọ́n lè ṣe tààlẹ́ ìpìlẹ̀ kan báyìí ọ̀rọ̀ àfààní o ṣe ń ra ọkọ̀ zàbí láti ní o àmọ́ nǹkan báyìí takò ẹ̀sìn nǹkan báyìí kẹfà yìí sọ tó jẹ́ kìíní ọ̀rẹ́ kí tààlẹ́ pàmò máa wá so gan bá ká lè ṣe bẹ́ẹ̀ kọ́lá báyìí pé Yorùbá náà ni ó ń tàn kọ́ ó sọ bẹ́ẹ̀ wọn mùsùlùmí ní nǹkan tí wọ́n tọ́ ọmọ mùsùlùmí ó ṣe yóò fi yàtọ̀ sẹ́ńtì ṣe mùsùlùmí ọdún tí wọ́n pè ní ìrẹ̀kẹ́ gbọdọ̀ sórí ni o àbí tí wọ́n ṣe kí ní báyìí àbí dán o kẹsẹ̀ pé kí ní báyìí o ọdún kankan wá sóò Eh, oríṣiríṣi báyìí kankan tí o ti kíní kan ní o èèyàn máa ń ṣe báyìí ní máa ń ṣe báyìí tí ń jẹ́ sọ sọ ti yé eh, gbogbo tí wọ́n sì lè máa ra gbogbo tí wọ́n sì lè máa ra wọn ni ó bẹ́ o sọ èèyàn máa ń ṣe kíní o ẹni tí wọ́n bá fẹ́ ìlú tó bá fẹ́ lágbá ẹ̀yà múra sẹ́sìn ọlọ́run ọba nìta hídì ni o ẹ̀yìn sì múra sẹ́sìn bẹ́ẹ̀ àkéde ọ̀dà ìwà ọ̀dà obì ọ̀dà lẹ́yìn náà mo tí wọn bá fi ní nǹkan tí ní sọ́jà ẹ̀yẹ ní ọbẹ̀ ẹ̀yẹ ní ba ọbẹ̀ yìí a bottle of their cow, everything. So, obìnrin kan báwọn wá ṣe so that obìnrin kan báwọn ni kíta alẹ́ kan máa wá but kíkan á sọ̀rọ̀ ẹ̀ báwọn àjẹ́ ọkàn máa bàjẹ́ lómi ọ̀nà sí torí pé ọmọ ẹ̀kẹ́ ọmọ rúkà ah, báyìí ni tún bẹ́ẹ̀ ń bomi ni àbí kíní ni àbí àwọn nǹkan bẹ́ẹ̀ tó tún lágbára ni kankan máa sọ ẹ̀yìn láti sotie ọlọ́run kọ́ ṣàmànà wa nǹkan báwọn lẹ́ẹ̀kọ́ máa lọ́dọ̀ àwọn so kí ẹ máa fún mi kẹ́ àyẹ̀ kíní kàtí ọ̀sẹ̀ ìsìnkú kan bá kan bá sọ̀rọ̀ ilé báyìí báyìí lórí ká máa ṣe torí ẹlòmíì lè sọnù látara ọ̀nà tí fi ń tí fi ń kọ́ wọn so ẹlòmíì lè sọnù látara tí fi ń kọ́ wọn kọ́ wọn kọ́ sànù wọn bẹ́ẹ̀ nínú ọjọ́ pé ń pa history gan náà ẹni tí ń kọ́ history náà pé bí àwọn nǹkan àwọn tí wọ́n fi ń sọ̀rọ̀ míì kò bá wọn pé kò sẹ́ni tí wọ́n wáyé àbíkọ́jẹ́ pé no ẹ ẹhàn so àtàwọn kan mí kan tí ò ṣe jákujàku tí à ń sọ kò dáa àwọn kan ṣàánú wa so àkídà àkídà àkídà ọ̀dà láti ilẹ̀ ọ̀dà láti kékeré ọ̀dà kí wọ́n má sì kọ́ àwọn ọmọ kéré ànábì wọ pé bí wọ́n bá sì kéré tó ti fi àkídà kan sọmọsọlọ tòṣó ti bẹ́ẹ̀ lọ́sẹ̀ kí wọ́n sì láti kì í wá sí pé sọlẹ́nu lásán mọ̀mọ́ lásán àti ṣẹ́sí àti ọbẹ̀ náà ṣàmọ̀nà kó dó tiwa o kọ́nà kó ṣọ́ra kó ṣẹ́sìn ra kó ṣàkébẹ̀ wá fún wa kó sọ àmàna àtẹ́gbẹ́ mùsùlùmí o sùlùfẹ́ ànàkàlà ọmọ ìlhàmdìkà ṣẹ́dá ìlà ìlà àǹtà sọ̀tún ìdàtì